أعوذ بالله من الشيطان الرجيم وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون وأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأخذون وشجرة تخرج من البور سيئات تنبت بالثمن وصدق للعاجل Adá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala, ọba tí ó ṣẹ́wà kù lórí dáadáa. Ó lọ́ba tí ó fún wa ní àlàáfíà ara eléyìí tá a fowó rà. Tó jẹ́ pé tọ́mádé kí a máa fowó ra àlàáfíà ní gbogbo mẹ̀kúnnú ayé òní lálàáfíà bí aláwo ṣe bẹ́ẹ̀ ó fún wa lálàáfíà yẹn kódà ìgbà míì ẹlòmíì ò tọrọ àlàáfíà rí láyé dọ́tà ti dé kí ọlọ́run má ṣàfún mi lálàáfíà. so àwọn kan ò sì lálà wọn ní àdúrà míì tá máa ṣe lọ́sàn-án láàárọ̀ lálẹ́ nísìnyí kọjá kí ọlọ́run má ṣàfún mi lálàáfíà prayer point wọn nìyẹn abẹ́ Allah subhanahu wa ta'ala ọba tó ṣe láì fáwa náà tá a lórí mọ́ṣáṣálẹ́kùn rẹ̀ fún ọlọ́run ìfọyàbalẹ̀ ọkàn téèyàn ní fi kábàámọ̀ kó wáyé abẹ mọ́ṣàlékún rẹ̀ fún ọlọ́run ìṣèwà ní mùsùlùmí lónìí abẹ mọ́jà máa padà sí aburú lórí ọ ṣé níbẹ̀rẹ̀ kan tí máa kalẹ̀ fẹ́rú ọlá ìpínlẹ̀ ọlọ́run rẹ̀ ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àlékún gẹ̀fà nẹ́bùwà Muhammad àwọn ará alẹ́ rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ojú pọ̀nà náà sí tálíkì amòfinde abẹ mọ́yọ̀wá pọnú kẹrin ọlọ́run tó fi dórí àwọn táàdìjọ máa ń jòkó láyé tí wọn ò sí abẹ́ẹ́nú àánú rẹ̀ ọlọ́run wọ́lá pé tó hàn sí wa òun náà ni lórí ibi tí wọ́n tán sí abẹ́ sí wọ́n lẹ́nu àforíjì ọlọ́run ọlọ́run masaba yá fi wọn ẹni tí mẹ́nu kẹnu ọba àsàlẹ́kùn kẹrẹ ọlọ́run ẹni tí wọ́n bí wọ́n ní bẹ́ẹ̀rẹ̀ kan àbí kejì afọlá ìkẹ́rẹ̀ àánú rẹ tó pọ̀ tí ń sọ tí ó lálà nínú oṣù abẹ́ pàtàkì bá wọn lu ọlọ́run àti gbogbo ọ̀nà tí a gbà lókun lọ́rùn náà ọlá ìpín méjì rẹ ọlọ́run à ń dá ọpẹ́ fún Allah eléyìí tó jẹ́ ọjọ́ kejìdínlógún nínú oṣù kẹsàn-án ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn-ún ọdún mẹ́rin ogójì ó lé méje ìyẹn ní eighteen nine fourteen forty seven ìjìra abẹ́ aláàkójọ mọ́ṣàlékún dáadáa wa ọlọ́run. níbi tí Ramadan dé dúró yìí ó lọ síbi kéèyàn múra dáadáa. gbogbo ẹni tí ó ń fọwọ́ yọ̀bọ́kẹ́ mu tẹ́lẹ̀ ara gbọ́dọ̀ ti já ara gbọ́dọ̀ ti já ìyẹn ni pé ara gbọ́dọ̀ ti bá lámàrí ẹ̀ sábà tó dáa jù ni pé ká tẹ̀ síwájú ká tẹ̀ mara lórí ẹ̀ pàtàkì jùlọ nínú mẹ́wàá àgbẹ̀yìn tá a fẹ́ tẹnubọ̀ yìí abẹ́ Allah subhanahu wa ta'ala àti ní àtẹ̀yìn mẹ́ṣà ṣe rọrùn fún wa torí wípé tí mẹ́wàá àgbẹ̀yìn yẹn bá ti ń kalẹ̀kùn báyìí tó dáa jù ni ká tún máa drop àwọn nǹkan tó lè ká ìrojú bá wa nínú ìṣẹ̀mí ayé torí pé ẹ má jẹ́ àgbàdo àdéhùn bá ń kà fún wa pé wọn ó yẹ̀yẹ́ yóò dẹni ìyẹpẹrẹ ẹni àbùkù ojú àlùkìyàmà nínú àwọn mẹ́ta tí jìbìrìlù ṣàdúrà bẹ́ẹ̀ lójú ayé ànẹ́bí tó ní kànẹ́bí ó sàmì ó ní ẹni tí ramadana bá láyé tí ò rà foríjì ọ̀nà tó yẹn ni pé kí ni ó dì sọ́ọ̀pù wa táà níbi ráàánú ọba tó dá wa àánú tí ò ní ká wá fowó rà kò ní ká ṣe wàhálà torí pé gbogbo ìgbà rẹ wá ìfebi panú níwọ̀n báyìí ìsàìsùn wa normal things lọ́dọ̀ àwọn kan ni àwọn kan bẹ káwẹ̀ tó dé wọn jẹun lẹ́ẹ̀mejì tẹ́lẹ̀ kan náà ni wọ́n jẹun lóòjọ́ àwọn kan wà ó ní àwọn àsọfí sùn wọ́n èso kọjá wákàtí márùn tó kò jẹ́ tuntun sí wọn a jẹ́ pé tó introduce sí wa yẹn tó gbọ́dọ̀ bára mu ní òun dẹ̀ lálẹ́ fi gbádùn ayé wa ká tó wá má jẹ́ wípé tá a bá ṣe nítorí ti Allah subhanahu wa ta'ala ọlọ́run ló sábàbí eléyìí tẹ́mi wọ́n lè tètè súnmọ́ ọba tó dá wa tí ó rọ̀ wá lọ́rùn láti lè tè láṣẹ rẹ̀ olómọṣàṣe rọrùn fún wa níbi tí a bá tẹ̀síre súratul mu'minun nìdí abẹ́ aláàkójọ kó gbalẹ́sìn òun náà ni àyà ẹlẹ́kejìdínlógún ẹ̀rí kó ṣe déédé àyà ẹlẹ́kejìdínlógún ibẹ̀ ni adé ìyẹn Quran twenty three àyà ẹlẹ́kejìdínlógún nígbà tí Allah subhanahu wa ta'ala tó ń ṣàlàyé agbára rẹ̀ àti mímọ̀ rẹ̀ àtòyé rẹ̀ eléyìí tí ó fi dá sánmà àti ìdẹ̀ra eléyìí tó bá dọ̀dà ní kó mọ̀ ti sánmà jáde tó bá lọ jẹ́ wípé àwọn ẹ̀dá kan náà bẹ ní ìtajì bójú ṣe ń rọ̀ sánmà ní tiwọ́ ti bá wa torí pé wọ́n kàn ti deliberately wọ́n kàn rò pé bí Amẹ́ríkà ṣe máa ń sanction àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan yóò kàn sanction àwa ní pẹ́tọ̀ Nàìjíríà ẹ̀ gbọ́rọ̀ sóun lẹ́nu ojú márùn bẹ́ẹ̀ wọn ò ní rọ̀jò fún wa lábàá lọ́ máa bẹ gbàtẹ́ ni pé ọba Allah subhanahu wa ta'ala ó ní lánàá kọ̀sámúná bẹ́ẹ̀ làwọn màáyí ṣàtàwọn ìpìlẹ̀ àyà ìdúnìyà kò fi ìpín ìdẹ̀ra ìdẹ̀ra gbogbogbò kò tún sọ́wọ́ ẹ̀dá kan ó lóun lòún pín láàrin wa nínú tí ń pín tí ń ṣètò rẹ̀ òun náà ní rírọ̀ òjò tó jẹ́ sábà bí ìdẹ̀ra fún gbogbo tó wà lórí ilẹ̀ àtàwa àtàwọn nǹkan ọ̀gbìn àtàwa àtàwọn dábàá ó fẹ́ sọ fún wa nípa àwọn àánú agbára ìdẹ̀ra tábìlì wípé òun ló tọ́ sí ká yàtọ̀ sẹ́lòmíì àti pé bọ́ọ̀ láṣẹ mọ rírì ìdẹ̀ra tá a lè dúpẹ́ lórí orí yẹn ó wá bẹ̀rẹ̀ pẹ̀lú kẹ̀kí ti sánmà bọ́ ó wá ní wàá ń gbọ́. wàá ń zanna mi lọ sọmọ ìmọ̀ a. bí kọ́dà rò. máa ń bí kọ́dà rí òun bá a sẹ́nà òfin àwọn. bàbá wo gbọ́dọ̀ yìí bó ṣe rí yẹn ìtọ́sọ́nà tó tóbi wà nù ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe mú ẹnu bàálà náà. ó ń sọ omi kalẹ̀ anzalina ó ń sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti sánmà ó wá ní bíkọ́dàrì omi kan ní bíkọ́dàrì òjò pọ̀ jù òjò kéré jù bàbá wo pé ah, òjò tiẹ̀ tún rọ̀ mọ́ òjò tiẹ̀ tún rọ̀ mọ́ ni lọ́dọ̀ ọba dẹ́dà tó bá bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀rú tí ń bà kan àtàwọn àgbẹ̀ kan pé tojo yẹn ń bò lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ January yẹn tó bá bẹ̀rẹ̀ rẹ̀ tí ò bá dúró bẹ́ẹ̀ tó bá ìgbà wọ a rí pé gbogbo ẹ̀ bí kọ́dà ìwà rọ̀ kó rọ̀ wákàtí kan kó rọ̀ wákàtí méjì kó dá tó ti yé wa a rí pé àánú ló fi ṣe fún wa torí pé òun ni ó ṣe déédé pẹ̀lú nǹkan tó lè jàǹfààní fún ilẹ̀ ọba adẹ́dà ò tún wá ní bó ṣe rọ̀ náà wákàtí kan wákàtí méjì ó lè gbanú ilẹ̀ lọ tá àmì rìfà ọba aláwọ̀ wá jẹ́ kílẹ̀ ó fa mu ó lóun wá ṣe kí ni. Òun kóró, ó jẹ́ ó máa gbé, ó dá dúró, ka òfin árdì. Ajẹ́pẹ́ kìí somi yẹn ló fẹ́ dúró fún ara rẹ̀, ọlọ́run ló ní kó dúró mbẹ̀, má kọjá àbí tó wà yẹn. Torí pé àwọn ẹ̀dá mi ó bùkátà rẹ Ó rọrùn kódò yẹn ó gbanú àwọn odò ńlá lọ, omi lọ kó gba omi tí ń bẹ pátápátá, kò sí ṣe fà á. Ọba aláàánú tí wa. Wà Tó bá wo òun kò sí tóun lè fomi yẹn dá lára, àlàáfà á ní bí ìlàkọ̀dìrú, òun lè ṣe inú kápá òun ni, ó má dúró ká sì má Àmọ́ lọ́wọ́ ṣe bẹ́ẹ̀, ẹja sọ alhamdulillah. Torí pé téèyàn bá gbàgbégbè ibi tí wọ́n ti lómi yóò mọ rírì ọ̀rọ̀ tá à ń sọ yìí. Tó yẹ téèyàn bá gbé agbègbè tómi ti wọ́n wọn, yóò mọ̀ wípé omi ìṣe tá a máa fi wéèsì, kẹ́ mo ṣàlàyé fún wa lánàá tó yẹ wa tó bá dinú ọ̀gbẹ́lẹ̀ báyìí ní orílẹ̀-èdè lárúbáwá wọn ò lè gbà kẹ́sí omi a rí pé wọ́n ti bá àwọn táàpù kan débi wípé sẹ́ńsọ̀ ló ń lò tẹ́ bá nawọ́ sí yóò dà tẹ́ bá ti káwọ́ kó mẹ́rin ó ṣe kí ni yóò dúró wọn ò ṣe ń torí kankan torí pé kò sómi yẹn ni omi ò tó ń téèyàn lè wéèsì rẹ̀ ẹ jọ mo rọ̀ wá ẹ má jà wéèsì omi ìdẹ́ra ó yẹ wa àwọn ìlú kan wà tí wọ́n a máa ń rò pé wọ́n ga omi tí ń wọnú ìlú wọn omi ò ṣe é mu wọn owó tí wọ́n ná láti fọ omi owó tí wọ́n ná láti ṣe kíni láti fọ omi ó ju owó tí wọ́n fi ń ṣe ìṣúwọ́ náà mi lọ láti fọ omi yẹn kómi yẹn ó lè láǹfààní láti mú mu fún wọn àwa ò fọ omi wa náà àìmọye ọ̀pọ̀lọpọ̀ kànga lé wa àmú àfi fọṣọ àfi dáná àṣe kankan ẹlòmíràn mọ̀ pé wọ́n máa ń rìn fáìn omi bí wọ́n máa ń fíríta rẹ̀ pé omi láti gba ibì kan tẹ́ bá dẹ̀ wo ìdára tọ́lọ́run ṣe fọ́wọ́ ọmọ áfíríkà ọlọ́run ṣe wá ní gìràn gbogbo nǹkan ló bá wa lára mu omi tí ń tinú bọ́ọ̀lù jáde nígbà míì tẹ́ bá gbé fíríta sí tó bá gbára fíríta ìgbà tẹ́ bá rí bí ọ̀sẹ̀ ní méjì ìdọ̀tí tẹ́ yóò bá lára rẹ̀ yóò káwọ́ sórí báyìí pé ọlọ́run sì ń tàn gbọ́ sínú ni ẹnu àánú ọlọ́run kò dẹ̀ ṣe wá nìkan kan mélòó làwọn tẹ́ mú omi ní odò tí wọ́n fẹ́ ewé ni wọ́n kàn wọ́pọ̀ lórí rẹ̀ wọ́n ní ẹ lọ rí omi wá ọlọ́ọ̀bá aláwọ̀ ó ṣèdára tó pọ̀ fún wa ìwá ṣe pé ó wá ṣe fún wa tí ò jẹ́ ká mọ̀ ó tún wá júwe pé ni mo ṣe ǹjẹ́ a rí n èèyàn sì tó yàtọ̀ sọ́lọ́run ó lè júwe pé èmi ní ìjọ mi yóò gbẹ o kò sí a jẹ́ pé ẹni tó mọ rírì rẹ̀ tó tún wá ń júwe bá ṣe lò fún wa a jẹ́ pé òru yẹ ká sìn tó téèyàn bá mọ títóbi ọlọ́run pé sọ́lọ́run là á sìn àbí kì í sóhun àwọn àdàlà yìí tó ká mọ̀ pé àwọn ìsìn ọba adẹ́dàá ni. wà ní Mùtọ́rọ̀ yìí fi lè yé wa dáadáa, sáàmù pé ọba dẹ́là ti ń júwe dẹ̀ra fún wa. Ọlá akóhùn ló ní, òun ló mọ̀, òun ló pàǹfààní rẹ̀ kalẹ̀. Àwo ìjọ tí àwọn èèyàn fẹ́yìnbó táwọn expatriate kan bá wọ orílẹ̀-èdè kan wá. Sábà wá bá wa ṣe discovery kan. Kí ẹ mà bóyá wọ́n bá wa discover nǹkan lábẹ́ ẹ̀lẹ̀ tá a máa lò. Ẹ mọ̀ condition tó máa ń gbé wa ni. À dẹrù wọn ni. Bí sìn tí ìbá jẹ́ wípé èròǹgbà wọn lórí epo ọlọ́run ló ṣàánú wa wọn ò fẹ́ kí rìbánárì wọ́n ṣe kíni ó ṣiṣẹ́ torí wípé àwọn náà wa dìtẹ́ẹ̀tì rẹ̀ làwọn ọ̀jọ̀gbọ́n sọ fún wa pé ọlọ́run ló yọ wá nineteen sixty tí ò jẹ́ pé báyìí la kọ́kọ́ répo wọn ò ní lọ máa dálíkà tí wọ́n fi wálẹ̀ ni ó wá dùn wọ́n wá ní yéè wọ́n sì padà répo wọ́n wá lọ táwọn òtún wá fẹ́ lọ wọ́n wá ní tó ṣẹlẹ̀ ní pé ẹ lè fọ́ dáadáa bàbá wa wọ epo lọ́dọ̀ wa tí ìsọ àwọn ẹ̀kọ́ ni wọ́n ń sun wọ́n wà ní ká gbé wá sọ́dọ̀ àwọn káwá ṣe kí ni káwá fọ̀ fáǹsì wọn àbá sì wọn fáǹsì wọn náà tó tó bá lè mú wa ká fi lè gbà fà fẹ́ni tí kì í sọ lọ́run tó bá wọn kí ni tọba tí ń jẹ́ ọmọ sun kan tó bá rọrùn kí àwọn alágbára ayé kan fa epo bìkan gbẹ àbí kan páàsì ọ̀pá epo fún wọn pé tẹ́ ẹ̀ bá gbà ń túláàsì ẹ̀ gbà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n fẹ́ gbogbo lábẹ́ ilẹ̀ fún wa ẹ ọba adẹ́dà ògbé sínú agbára wọn ó tó ká sin Allah tẹ́yìn ò bá sin Allah ó lẹ́tọ̀ọ́ kó jẹ kó jìyà ọlọ́mọ jẹ wá yá o ìdẹ̀ra gbogbogbò ní o àti màdàlá tó ṣe fún wa lọ́tọ̀ọ̀tọ̀ o naam ọba adẹ́dà tó wá fẹ́ pè wá sáwọn ìdẹ̀ra kan tá a ti bá sábà tẹ́lẹ̀ tá a ti sọ asọ nínú Suratul An'am asọ ní Suratul Ra'd Allah tó sọ ní o ní Suratul náà به جنات من نخيل وأعناب لكم وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وأنشأنا لكم به ọba aláàánú omi yẹn náà ló ń bá tó dúró lábẹ́ ẹlẹ̀ táwa ń the same omi yẹn fa nṣá náà ìyẹn ni pé fáàfù sàbàbíyà látara bẹ́ẹ̀ náà ló ń fi wá ní òun wá kàn òun ṣe ó dá látara omi yẹn pẹ̀lú omi yẹn làkún fún wa. Jannati ọgbà tó tóbi ọgbà tó tóbi fáàmù ńlá Jannati ibẹ̀ láti rí pé tí Allah wa ta'ala tó bá lo Janna àlìjánnà ti náà kì í ṣe Jannatul Khuldi. ìṣe ọgba tó lóun fi wá wọ̀ sí wo ni ẹ ọgbà oko bẹ́ẹ̀ kí ni muqarana àwọn saba ti ń bẹ láàrin janna ọgbà oko àtàlìjánà onídẹ̀ra ìtumọ̀ ẹ̀ ni pé àlìjánà yẹn ó kún kẹ́kẹ́ fún ọpọlọpọ nǹkan èso àwọn mẹ́rìírí gbogbo ọgba tó bá ti fill up with a series of things àwọn nkan mẹ́rìírí àwọn nkan àgbáyé gbádùn mẹ́pẹ̀lú kí ni janna bẹ̀janna tó ń sọ fún wa ń ìyẹn ni pé ọgbà farmland eléyìí tó jẹ́ pé ń tẹ́rì ń bẹ̀. nínú igi dábínú minnakhil igi kí la pè dàbínú. wà kí ni. wà á nábìl lakum. wà á nábìl lakum àti èso inam lakum torí ti yín ni. ẹ mọ ìdàgbàgbé àmọ́ emphasize lórí ẹ̀. a jẹ́ wípé kò sí ń tọ́lọ́wọ́ fi igi dábínú ṣe kò sí ń tí ó fi èso ìmẹ́bi ṣe èso inab náà pè ní grapes bẹ́ẹ̀ torí pa ní bí we have two types of, of grapes a ní green rẹ̀ a ní tún kíni a tún ní red ẹ̀ tó jẹ́ wípé ó jẹ́ èso tó láǹfààní púpọ̀ ọba aláàánú mo dá méjèèjì nínú àwọn èso tẹ́ẹ̀mọ̀ jẹ nínú ọgbà yẹn ìyẹn ọgbà táyé tó ń so sábà bí omi omi kan náà ni wọ́n mú wọ́n wá soríṣiríṣi èso lọ́tọ̀ọ̀tọ̀ ó wá ní wàhánà bèrè àtàwọn inábù tó pọ̀ لكم فيها فواكه كثيرا لكم فيها tẹ́ ẹ bá lè wo àwọn èso yẹn ó ń bẹ́ẹ̀bẹ̀ fún yín fàwákìkù àwọn nǹkan ìpanu. Allahu akbar. a jẹ́ pé ìyàtọ̀ wà láàrin oúnjẹ àti kí ni o ìpanu. bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè wa oúnjẹ nìkan lámà. mo fẹ́ jẹ bà mo fẹ́ jàmàlà mo fẹ́ jẹ su kò sí ìpanu. Masha Allah pátá làbílà. eléyìí tó jẹ́ wípé abùkátà kọ́mọ̀jẹ gbogbo ìgbà náà láàmọ́ oúnjẹ oúnjẹ oúnjẹ ṣá kó jẹ́ pé ká láwọn kankan tá a máa fi refresh àwọn nǹkan èso tá a máa fi panu ìjọ tí ò bá ti ṣèso oúnjẹ gìrìlèmọ̀ tá a jẹ yẹn ò ní sàǹfààní torí tá a ní ìdínú ẹ̀ kéré gan àwa nídìí àwọn nǹkan kan láti substitute oúnjẹ supplementary nínú àwọn nǹkan èso yẹn tí ò bá ti sí balance diet èèyàn ó kàn máa jẹun ẹ̀ kàn rí pé bákan bákan níbẹ̀ àwọn nǹkan tó yẹ kó ṣiṣẹ́ lára ò ní ṣiṣẹ́. ẹlẹ́ẹ̀kejì ó lè jẹ́ sábàbí tí àwọn àrùn kéékèèké wọ́n máa gbèdì wọ́n máa challenge ẹ̀ torí tí ò bá ti sin tó lè fight àwọn àrùn yẹn wàhálà ló máa jẹ́. ẹ̀kún fi àbáwá ihò kẹsì rọ̀tún wà ní àádá. Allah wa ta'ala ó ní làkún fi àbáwá ihò kẹsì rọ̀ àwọn nǹkan èso tó pọ̀ ó wà ń bẹ̀.

Ó ń bẹ́nu àwọn nǹkan tó mi mú jáde yìí náà tó jẹ́ pé ẹ̀kànlẹ̀ jẹ́ òun, oúnjẹ lòun gangan tiẹ̀. Oúnjẹ lòun tákùlù. Fàwákìwù tó bá lo fàwákìwù tàbí ó fẹ́ sọ̀rọ̀ nípa àwọn àṣìr, àwọn juice. Tó ti yé gbogbo ìgbà kọ́ ni juice inú pálí. Ọmọ ìyá mi gbogbo ìgbà kọ́ ni juice inú pálí. Tó ti yé àwọn Yorùbá máa ń pòwe kan, wọ́n ní bẹ́ẹ̀ bó bá mu tíì, èmi náà ṣe kí ni omi gbóná làádìjọ ń mu bẹ́ẹ̀ àwa là máa wọ àwọn èèyàn èyí táwa ti ẹ̀fẹ́ ṣe yẹn òun ló láǹfààní fún wa jùlọ ẹ wo orú Ramadan bá lò lọ́wọ́ yìí eléyìí tẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì lé méje fourteen forty seven orí pọ̀ bẹ́ẹ̀ fún wa àwọn èso kan wà ń ta dáadáa lápèjúwe watermelon wà kì í ṣe kó kọjá agbára oyè ọsàn wà kó kọjá agbára ìbẹ́pẹ wà kó kọjá agbára oyà àtúrí pẹnápù kó kọjá agbára apple ó wà mẹ́kù kọjá agbára ẹjọ́ wọn dá wa padà tá a bá fẹ́ láǹfààní àwọn kìíní tá a rí a complete supplementary nínú àwọn nǹkan èso tá a wá àwọn nǹkan tí mo dákan yẹn ẹ kẹ̀ gé kéékèèké kéékèèké ẹ wá blend rẹ̀ ẹ ṣe kí ni ẹ blend rẹ̀ ẹ wá fún ẹ extract omi rẹ̀ ẹ wá mú tí ẹ bá fẹ́ ṣe o wọn ò ní sọ fún ẹ wípé o jẹ nǹkan tí wọn bọ́ mọ̀ pé nǹkan kan wọnú sísítẹ́ẹ̀mù mi. torí àwọn ẹ̀yẹn tẹ́ bá jẹ àrẹ̀bà tẹ́ ẹ jàmàlà yóò kọ́kọ́ gbaṣẹ́ kan lọ lóòótọ́ aró kọ́kọ́ wúwo báyìí ọ̀gbẹ́ ah ìfún wa le báyìí kẹ̀mọ̀ pé ọ̀tọ̀ nìyẹn then yóò take time kó tó di wípé àwọn system tí ó lọ yóò lọ́nú agbẹ̀dú ńlá tó bá lọ yóò fà á tó bá gbé pò yóò gbé lọ sínú fún kéékèèké ó tó ní pé yóò mọ ìyọ̀ àǹfààní rẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe bíi ti àwọn juice yẹn directly tẹ bá ti mú wọn máa ń pè ní direct energy òun lọ bẹ̀ yóò wọnú bloodstream lọ àá tètè ráǹfààní rẹ̀ bẹ́gbà tá àwa lò ń kọ́ tá bá fẹ́ tọ́jú èèyàn ẹ rí i pé wọ́n ní ẹ má jẹ́ òjẹun mọ́ ẹ má fún wọn lẹ́bà ẹ má fún wọn ní sẹ̀mú ẹ má fún wọn níyàn wọ́n ní ẹjẹ́ wọ́n máa ṣe kí ni kí wọ́n máa jẹ fruit. tòun àmà pé wọ́n ti láàkì àwọn kankan wọ́n tó lè ran àárẹ̀ wọn yẹn lọ́wọ́ àbí ìlera wọn tí wọ́n tètè lálàáfíà oníkà sórí fruit. tẹ̀gbà táwa ṣe yẹn لكم فيها فواكه كثيرة ومنها تأكلون أما بعد ذلك تايم هو النخيل والعنب ọba aláàmọ́n من rẹ̀ púpọ̀ nínú alukur'an ìyẹn dábìdù àti èso ìnàbì mọ́ bàbá tí wọ́n ń sọ fún wa nìyẹn wọ́n ní kì í ṣe pé torí kankan àǹfààní pọ̀ lára ẹ̀ lóòótọ́ gan-an àmọ́ tó jẹ́ kọ́lọ́n ó sọ bẹ́ẹ̀ fún wa tó fi dákọ rẹ̀ nínú alukur'an táwa arẹ́yìn kan tí ó sọ pé ọlọ́run ò tiẹ̀ dápọ̀ àgbálùmọ̀ lálùkùránì tẹ̀báwọn yẹn lè sọ bẹ́ẹ̀ pé ẹ̀rí pé lárúbáwá àwọn oúnjẹ wọn náà lọ́lọ́run máa ń ṣe kí ni ó máa fún wa láti lè jẹ́ ẹ̀yà àpèjúwe fún gbogbo èso tó kù kò rọrùn kálùkùránì dákọ gbogbo èso tí ń lórí ilẹ̀ àmọ́ àwọn tó sọ̀kalẹ̀ lédè wọn àwọn tí wọ́n ń kà á fún táwọn bá lè ti dìná rẹ̀ wọn ọ̀rọ̀ yòókù ò ní gbà. ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ àpèjúwe fún wa tẹ́ bá wà wò dáadáa nínú oore ọlọ́run a jẹ́ pé àwọn èso mi fà wá kíkù àwọn nǹkan èso yòókù náà ṣe kí ni ó ti wà lábẹ́ rẹ̀. torí pé ìyẹn pọ̀ ní ìjà nínú èso tó pọ̀ lọ́dọ̀ wọn tó máa ń tètè jáde ńbẹ̀ èso déètì wà bẹ̀ dámínú ẹ̀ẹ́dẹ̀ rí pé òun ló ń jẹ wọn mo sọ fún apá lọ́gbà kan tí mo lówó lábínú àbí kéèyàn má wà ó mo máa ń sọ fún wa o mo kàn ń sọ fún wa ní o kéèyàn bá wá wọn àti pé bẹ́ẹ̀ mi kọ́ mú lọ́gbà o. mo rí ìmọ̀ kan lára ẹ̀ lọ́dún yìí ó so kọjá ọdún tó lọ iṣu sáwá ní pẹ̀lú rẹ̀ ni pé nígbà tí dábìnú so àti ọlọ́run ṣàánú wa àmójútó ni tó bá lè mú tí a fi rí kan méjì tó fi ń so tó bá yẹn lọ́fà ìbẹ́ẹ̀ ni kódà ń tá a fi kó ó kún yóò kún àpò èyí tá a kọ́kọ́ gé ó máa kún àpò símẹ́ǹtì tàbí kó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ torí inú báàfù la kó sí ẹ̀ẹ́mẹ́jì lálẹ́ harvester ó wá kú mi ò lè gbé wá fún yín bàbá ẹ̀yin náà ní grapes nílé ẹ ní mọ́ngòrò so ẹ máa manage ẹ débi náà máa manage dọ́tà bá ti fún mi mángòrò ó máa fún yín lélẹ́yìn náà. ṣó ti yé wa nítorí jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ yìí fún wa ni wípé ọba dẹ́dà ó fún ríjọ́ kọ̀ọ̀kan láwọn èso tó bá wọn mu àwa mi ọ̀pọ̀ wa ò rí fresh date rí olódẹ̀dá jù a rí fresh date dábìdò tútù Ah, olóore pọ̀ kí wọlé ó la tẹ́ ẹ̀ mọ̀pá nàbí ní tẹ́ ẹ bá bímọ yín kalẹ̀ báyìí ìkí àtọ̀lọ́ ọlọ́run máa bá nínú tẹ́ẹ̀lì kọ́kọ́ jẹ́ tẹ́ẹ̀lì kan sí lẹ́nu fresh day ti wà nù ẹ̀ mo wá wò kátẹ̀ ẹ̀rẹ́yìn kan tó bímọ ń gbà kátẹ̀ kí ni kátó jẹ ó wá kú bó la ṣe fẹ́ preserve ẹ̀ àwọn báńkáàkiri alórí YouTube bó la ṣe fẹ́ preserve ẹ̀ àti àwọn tọ́lọ̀ ní kó pọ̀ lọ́dọ̀ wọn ọlọ́run ti fún wọn ní wẹ́dà tán máa ń lò nígbà tá a dórí YouTube àwa rí níbi tí wọ́n ń da ọkọ̀ ńlá bíi tírélà wọ́n wá ń gé dádìlù sínú a. mi ò fẹ́ fẹ́ réso ta lè bọ́tà ṣe máa ń ti wẹ́ẹ̀sì wá ó fẹ́ jù bẹ́ẹ̀ lọ tó pọ̀ tọkọ ọkọ̀ ó sàmà lóòdù ọ̀sán bẹ́ẹ̀ lọkọ̀ ń sí lóòdù dádìlù àwọn ẹlòmíì ò lóko mi ìtàn fi ń sọ̀rọ̀ ajé kọjá kí ni dádìlù nìkan. ìdí tí mò ń lọ ni wípé ó wá púpọ̀ láti dírà rẹ̀ àwa lọ sórí YouTube YouTube wa ní àpàbọ̀ ilẹ̀ díẹ̀ <laughs> dókítà ní ó ṣe rí inú ó ń fẹ́ rẹ̀ ó wá kù sẹ́rú òrùn wa ìlà á lò ìdíkì lọ́nu àwa àgbà sórùn òrùn wa yẹn ò tiẹ̀ kò sí kankan lára ẹ̀ àwọn tàbẹ̀ wọnú YouTube lóòótọ́ wà nínú tó fún lọ báyìí mẹ́ta sórí nínú ìtọ́jọ́ mẹ́rin márùn-ún ó ṣe kí ni ẹ wo Niger Chad ló ti ń wọlé Niger Chad ló ti ń wọlé ẹ sì wo bó ṣe kí ni bó ṣe gbẹ kankan ìmí ìgbà tí wọn bá ká torí oòrùn yẹn ni àwọn olóòrùn tó lè gbẹ́ǹbì tí wọn ò bá wá dry rẹ̀ bẹ́yẹn àwọn náà lùzì rẹ̀ tó túmọ̀ pé wọ́n ti jẹ ojúlówó rẹ̀ wọ́n ti kí ni jẹ tán ká tẹ̀ táìmù wa tábà wo igi dábìnù nínú igi táwọn olùmọ́mọ́ ń sọ fún wa ìgbà táwọn ọ̀jọ̀gbọ́n ṣàlàyé fún wa pé igi dábìnù gbogbo tí ń bẹ lára rẹ̀ pátápátá lówó kò sí àṣàdànù lára ẹ̀ àwa rí i pé kò yàtọ̀ sí igi kí ni o igi ọ̀pẹ kò yàtọ̀ kankan ẹ bọ́ọ̀pẹ ṣe ń sọ lónà máa ṣe kí ni lónà ṣe máa ń sọ kò sí yàtọ̀ lára ẹ̀ bọ́ọ̀pẹ ṣe máa ń pọ́n lónà ń pọ́n bọ́ọ̀pẹ ṣe ní ẹ̀gún tí máa gún yàn lọ́wọ́ tí wọ́n fẹ́ yọ bẹ́ẹ̀ lónà ṣe kí ni lónà lẹ́gùn lọ́wọ́ ìkan gún ọmọ wa ń ta lọ ọjọ́ abẹ́sí rẹ̀ ẹ̀gún rẹ̀ wọlé báyìí ó sì jáde lé ẹgbẹ́ kejì níbi tó náà mú dé tó kù sí yàtọ̀ ẹ wá wo kí la fi gi ọ̀pẹ kí la fi ṣe bó la ṣe lò ó tí ìbájẹ́pá bá débi tí wọ́n ṣe kí ni tí wọ́n ti ń lò ó lẹ́wàá rí i pé kò sí tí wọ́n yọ dànù kúrò mẹ́ẹ̀ tí bá yọ epo wọ́n yọ gbá wọ́n yàwó wọ́n yọ kí la fẹ́ kí la fẹ́ لكم فيها فواكه كثيرة ومنها تأكلون Ajẹ́ wípé ọba Adẹ́dà bá dákọ̀ dábínú, ó mọ̀ pé lágbàáyé, wọ́n ní bòmí náà tí wọ́n ní igi tí ó ṣe kíni tí ó jọ, ẹ̀yin náà lọ mójú tó yẹn. وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصلة للآكلين fànṣánà lẹ́kùn ṣàjàrà àtẹ̀lébà torí wáwù yẹn wáwù látàkì ni ìyẹn ni pé ọba Allah subhanahu wa ta'ala lára omi yẹn bákan náà látún ti rí ṣàjàrà kan igi kan ilẹ̀ ó fẹ́ júwe igi kan fún wa wíwá bá ẹ ká gbàgbé igi náà ní igi dábínú o igi náà ní igi yín náà bo àmẹ́lẹ̀ yìí tó fẹ́ júwe fún ẹ ó tún yàtọ̀ sílùú àwọn igi yẹn ó wá ní wàṣájà ara tàn àti igi kan. Kúrì sẹ́yìnà. Ó máa ń jáde ibi tẹ́tì sábà róhun tiẹ̀. Tàkùrújù yóò jáde Mintúrì sẹ́yìnà ní ẹ̀gbẹ́ òkè sìnà. Wọ́n ní a lè ṣe pẹ́tìwù sín wàkẹ́sìrì à. Sìnà áó sìnà. Ìyẹn ni pé agbègbè yẹn wọ́n ní òkè tó ní igi náà máa ń pè ní túrì sèénà. But vividly actually ntọ́ba adẹ́dà fẹ́ sọ fún wa ibi tó fẹ́ júwe fún wa òun níbi tí èso yẹn ti pọ̀ òun náà ni túrì sèyínà lẹ́gbẹ̀ẹ́ òkè túrì sínà òkè kí la pé òkè túrì sínà gbogbo àlámọ́ ọmọ òkè túrì sínà nígbà tí aláwo bẹ̀rẹ̀ rẹ̀ ó ní kí ni wà. yìí wà lẹ́yìn fún. ó wá ní wà tíì kí náà pè ní tíì fig ìyẹn kò tẹ̀ wọ́pọ̀ àti ìrìn ẹ̀gbìn bíi. òun láǹfààní gan kóró inú rẹ inú tó le jọ a máa ń pe èso ìjì kan ní ọdán a rí i pé ọdán ó máa ń ṣèso kan rúgudugudu báyìí tẹ ẹ bá wọnú rẹ̀ yóò ní kóró so ó máa ń tóbi jura wọn lọ ah bàbá mi ọlọ́jẹ pẹ́ fún wa lórí dáadáa òun là bàbá máa ń tú sí igi ọ̀pọ̀tọ́ ah gángan so nature ti uh, tọ̀hún yẹn ó yàtọ̀ síbi àmẹ́lẹ́ yìí náà ń ṣiṣẹ́ rẹ̀ ó wá ní wàtíìn wà zaitun ó wá ní kíni. wàtúrì sínì. ohun ojúwe túrì sínì ó ní pé èso méjèèjì yẹn àdúgbò tó ti pọ̀ jù ó ní kíni o túrì sínì o ní túrì sínì sínà gangan abdul sínà o ní ilẹ̀ tí Israẹli fẹ́ gbà lọ́wọ́ Egypt. tí wọ́n jà lórí rẹ̀ 1973. ó lẹ́ẹ̀kan sí ilẹ̀ yẹn ni wọ́n fẹ́ jà ogun yẹn ni wọ́n jà tí Husni Mubarak wà nú àwọn pírẹsidẹ̀ntì ìjẹta fún Egypt tó bá wọn wíìnì ìyẹn ardusi náà wọ́n gbàbẹ̀ tán ní Israeli tó padà máa dáríkà ó sì ń tẹ́tí tẹ́rítìrì yẹn kó ló ní òkè yẹn ẹgbẹ́ òkè yẹn ibẹ̀ lọ́lọ́run ti bá nẹ́bì Musa sọ̀rọ̀ tó ti yé إنك بالواد المقدس طوى من جانب طور الأيمن lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún òkè ibẹ̀ lọ́ba dáadáa ti bá ànábì wo anabi Musa sọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ó wá ń júwe igi kan to ń wù níbẹ̀ ó ní kan igi kan ní mintúrì Sínà to wa legbe oke to nigi ilẹ̀ yẹn bẹ̀ jẹ́ ilẹ̀ alálùbáríkà. Ó wá ní tàǹbùtù ilẹ̀ yẹn máa igi yẹn máa ń so. Kí ni igi yẹn máa ń so? Yóò máa so èso kan. Kílẹ̀ máa láǹfààní lára èso yẹn. Òun ni pé nǹkan àǹfààní méjì lẹ́rìí lára èso tó ń tara igi yẹn jáde. Kò mọ́ màá dákọ̀ rẹ̀ fún àtọ́rí kó dákọ̀ rẹ̀ ń bò mí. Ó wá ní tàǹbùtù igi yẹn ó máa so yóò máa wù jáde lára ẹ̀ bí dùhùn àwọn nǹkan tẹ́lẹ̀ máa fi para òróró kan tẹ́lẹ̀ ṣe kíni tẹ́lẹ̀ máa fi para. Lára òróró yẹn náà, tẹ bá tún extract òróró yẹn, yóò tún jàǹfààní láti lè pa nǹkan oúnjẹ yín láró. Ẹ wo aláàṣẹ sọ fún wa láti pa kíni oúnjẹ yín láró. Tó túmọ̀ sí wípé òróró rẹ̀ e lè fi para òróró rẹ̀ ẹ le mú òróró rẹ̀ ẹ fi ṣe rẹ̀ òróró rẹ̀ ẹ tún lè jẹun wà síbòrè wọ́n ń pè ní síbòrà òun ni kéyìn ó paṣọ láró ajá wípé oúnjẹ yín ẹ mọ́ ìpìlẹ̀ bẹ́ẹ̀ ó òróró kan tẹ̀lé tó sórí òróró wo tí sọ òun náà ní kí ni o mina زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور Allah subhanahu wa ta'ala igi tó ń júwe fún alátàárọ̀ yẹn igi zaitun igi olive ló ń júwe fún alátàárọ̀ yẹn kò wá pè ló kọ rẹ̀ toró wulẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ ó ti dákọ rẹ̀ wà tíní wà zaitun wúlábà zaitun yìí wọ́n máa ń pe èso rẹ̀ ní èso crispo lóyìnbó tó ṣe tó bá tòróró tán wọ́n ní olive oil àbí tó bá tún refine rẹ̀ dáadáa wọ́n máa pè ní extra virgin olive oil that means ó gbé pẹ́ẹ́lí jura wọn lọ àwọn ìlú kan wọn ò ní ìmí ìtàbí sọ̀rọ̀ ajé tó kọjá báyẹn táwa náà bá lè mójútó epo wa a lot of things are extract in there bẹ̀zẹ̀tún àwọn kan jòkó tí wọn ò ní mí ìtàn ṣe pàtàkì jùlọ ní nǹkan bí early nineties mọ́ twenty century bàtọ́ fi di twenty lábẹ́ eighty nine ninety twenty ninety nine ninety two àwọn tẹ́lóròrò rẹ̀ tó pure jù Libya ni tó wọ ọ̀dọ̀ wa ń bì kí pé Libya ni àwọn ni wọ́n ní tó dáa jù inú agolo green báyìí náà máa ń ṣe kí ni náà ṣe sí.

torí wípé Allah subhanahu wa ta'ala ó ní igi rẹ̀ ṣájàrátì mubaraka igi alálùbáríkà ni èso rẹ̀ fúnra rẹ̀ tẹ́ ẹ bá jẹ mẹ́rin ẹ̀rìkì tá a bá lọ mọ́kà àwọn tó bá kó sí àwọn òtẹ́ẹ̀lì tó ń ṣe dáadáa àbí tí agent tó ṣe dáadáa bá kó wa lọ tó bá gbé yín lọ sí rẹ́sọ́ràǹtì wọn tẹ́ lọ jẹun ní ilé rẹ́sọ́ràǹtì bá bọ́ọ̀lẹ̀ sí kíchìn nísàlẹ̀ ó yé wa tó bá gbé ráìsì tó gbé gbá kalẹ̀ tó gbáwo kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí wọ́n wàá gbé abọ́ kékeré kan wọ́n wàá bá yín kó sí níwájú èèyàn kọ̀ọ̀kan kò ní jó ju bíi mẹ́jọ márùn-ún lọ. torí pé tí wọ́n bùkátà ni pé tẹ́ ẹ bá jẹ tán kẹ́sẹ̀ kí ni ẹ̀jẹ̀ lè torí lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ ẹ bá ti jẹ́ lé ó máa digest gbogbo oúnjẹ yẹn yóò dà yọ poison tó lè wà nù oúnjẹ. ìṣàjára bí mo máa rà kà èso inú rẹ̀ ó le kò ṣeé fọ́ layers tó wà lára rẹ̀ awọ tó wà lára rẹ̀ náà lè yẹn fẹ́ ṣe kí kò wá dùn ní jíjẹ kò dùn ní jíjẹ torí ẹ̀tẹ́ rí pé tẹ́ bá lọ rà á wọ́n máa kó sínú omi kan omi yẹn wọ́n wá preserve pẹ̀lú yọ̀ so that kó má bàa ṣe kí ni kó má bàa bàjẹ́ torí kò kò lè dá dúró wọ́n ti pàbọ́ ẹ̀lẹ̀ ìdí rẹ̀ lọ́ba aláwọ̀ ń fún wa ẹ̀gbọ́n tánàbí sọ ń parẹ́ ni lakọ̀dá akọ̀rọ̀jà Bukhari yìí fi sọ yìí the sanadin and anas kàdálíkà akọ̀rọ̀jà wù Ahmed ní musnadi yìí látọ̀dọ̀ sàábẹ́ kan tí wọ́n ń pè ní àṣàìdí òun sọ fún wa wípé ànábì ní kúlù ó ní àzẹ́ìtù tó dànù bì ó ní òróró tẹ́ ẹ bá yọ lára zaitun ẹ ṣe kí ni ẹ tún ẹ máa fi para ẹ máa ṣe kí ni ẹ máa fi para ẹ sì torí látara ìdí alálùbáríkà ló ṣe kíni ló ṣe wá tó yá èwo la fẹ́ la fẹ́ tẹ̀lé ìsìn mo sọ fún àwọn kan wà tó ń fún yọ ní òróró dáná àdánwò tó bá ojú wa fẹ́ rí i àbáṣe pé fóònù táwọn wò òróró náà kópa tó pọ̀ bẹ́ẹ̀ ojú tẹ rí i àdánwò tó ń kóbá púpọ̀ òróró jẹ́ kan nínú ẹ̀ pàtàkì jùlọ ká tó wá sọ wípé àwọn nǹkan míì torí pé tẹ bá jòróró bàmí sábà ń gun ogun ojúbà ìgun ojúbà ẹ̀yẹ kẹ́ẹ̀kì òróró tẹ̀jẹ̀ tẹ̀mẹ̀ fún ọlọ́run tó sì rí kan níbi ilé kó fẹ́ yan bọ́. làbàdàn máa ń sọ fún wa tí obìnrin bá fẹ́ bímọ tí ìbímọ bá fẹ́ ṣe díẹ̀ tó ti yẹ wà tọ́lọ̀ bá fẹ́ ẹ jẹ́ kó máa mu tó bá ti di pọ́nù yẹn bá ti lé lóṣù mẹ́rin sókè òróró zètú wà nù tó lè máa mu yóò lè máa mú ó lè máa fi ra kùn bẹ́ẹ̀ ni torí bá ń fọyọ̀ tí bá ń sàn yàn báyìí tó bá ń sàn yàn láì ka nǹkan kan sí nígbà míì tẹ́ ẹ bá fi òróró zetun làwájú orí báyìí orí yẹn gbọ́dọ̀ kàm pẹ̀lú yọ̀dọ̀ lọ. tí ìbá jẹ́ kó rí ibà o tó bá níbà yẹn lọ tírìtì ibà ni o. bẹ orí tó jẹ́ pé èèyàn ò níbà wọ́n sàn fọ kankan mọ́ra wọn. tó yẹ wa níbi àlùbáríkà tọ́lọ́ fi sára kíni tó fi sára òróró yẹn. ó lọ bá dẹ́gà wá ń júwèé fún wa yìí àtàwọn a lot of things tó jáwọn àǹfààní tó pọ̀ tá a lè rí lára igi yẹn náà. Wàsídọ̀bì lìlàákìín, òróró òsè tún tẹ́yàn bá rí, èèyàn lè tí bọ́, èèyàn lè máa ti búrẹ́dì bọ̀ báyìí. Then, ìtò ń sọ fún wa pé wàsídọ̀bì lìlàákìín, ẹ lè máa fi pa oúnjẹ yín láró, ìyẹn túmọ̀ sí pé tẹ́yìn ò bá fẹ́ lò òróró rẹpẹtẹ, ẹ kàn ẹ mọ ẹ wọ àwọn àwọn Fúlàní tó ti yé tán bá ṣe ọbẹ̀ tán, tán bá ṣe ráìsì tán, wọ́n wà lọ gbé mẹ́yìn ṣanu ẹ̀rí pé kì í pọ̀ wọ́n ra sí kíni wọ́n ra tọ̀ sórí ẹ̀ àwọn àǹfààní tẹ́ lé rí lára kíni lára òróró ẹ̀ ni wọ́n zibir lil àkìlì náà. وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبَرًا نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهَا وَلَكُمْ فِيهَا مَنَافِعُ كَثِيرَةٌ ومما تأكلون Allah subhanahu wa ta'ala kò sí kú lórí omi yẹn náà. Omi tó sọ pé wà ń zálínà mìíràn sàmà. Ó tún fẹ́ dá padà torí pé tó fẹ́ sọ fún wa yìí. Ó ti pè wá lákèésí. Ó ṣàlàyé ìdẹ̀ra rẹ̀ fún wa láti nǹkan èso tá Ó wá fẹ́ lọ bí àwọn ewé kan táwọn ẹranko kan jẹ táwa máa jàǹfààní látara ẹranko yẹn látara ewé tó mi mú jáde. Ẹ rí pé step méjì nìyẹn omi amú direct omi irúgbìn jáde ajẹ́ direct àwọn omi kan wá wà yóò wá rọ̀ sí àwọn ewé kan ẹranko kan ni ó wàá jẹ tó ń bá wá jẹ tán látara ẹranko yẹn láti wá gba tó jẹ ó wá ní lára rẹ̀ ní wípé wà í. nínú àwọn ẹranko yẹn ó ní àwọn àníhàm àwọn ẹranko mẹ́ta tá a máa ń dákọ̀ fún wa dábàá mẹ́ta èé ràkúnmí màálù àtàgbò àbágòtàn tẹ́bá pè nú ẹ̀. àwọn olùmọ̀ nígbà míì gan tó bá ní àníẹ́m àyáná yóò sọ̀dọ̀ bí a àlìbìlì fakọ̀tì wọ́n máa gbà lérò pé ràkúnmí nìkan ràkúnmí nìkan wọ́n máa ń lo àníẹ́m wọ́n máa ń lo ràkúnmí wọ́n máa ń lo fún ràkúnmí nìkan ìgbà míì wọ́n kó papọ̀ pẹ̀lú àwọn ohun àtòun àti màálù àtòun àti àgùntàn àtòun àti ewúrẹ́ nígbà míì wọ́n máa bọ́ sínú orúkọ yẹn وإن لكم في الأنعام لعبرة Allah subhanahu wa ta'ala ó ló ń bẹ lára àwọn nǹkan tó ń sọ fún wa yìí làáyé bọ̀rọ̀ àwọn ìwòye kan tá a bá lè wo ọ̀nà tó ń tún fẹ́ gbà gbé wa fún wa Allah subhanahu wa ta'ala òun ló pèsè jẹ̀mú fún wa òun ló pèsè níná lílò fún wa ó ń bẹ́ẹ̀ náà àwọn kan tá sọ táwọn èèyàn fi sowó àwọn èèyàn ò ní nǹkan kan míì ọgbà oko ni wọ́n ní gbogbo nǹkan méjèèjì ló ń bẹ́ẹ̀ náà ọgbà oko wọn bá ṣe ní nǹkan èso bẹ́ẹ̀ náà ní nǹkan ọ̀sìn wọn ò lè ṣe nǹkan míì mọ́. I always emphasize on this kò sí tó fẹ́ mólówó kan lórílẹ̀‐èdè wa yìí tó bá mọ ti ṣe tí ò ní ní farmland. torí pé ọ̀rọ̀ ọlọ́run lára tó ń gbìn náà ni ó máa fi de ewúrẹ́ lára tó ń gbìn náà ni ó máa fi de màálù bẹ́tà wọn yóò rí bẹ́ẹ̀ nígbà tásìkò ṣẹ̀ṣẹ̀ dé sí ni kálukú náà ẹ̀ṣẹ̀ ní ọgbà oko tásìkò ṣẹ̀ṣẹ̀ dé náà ẹ̀ṣẹ̀ ní fáàmù wípé fáàmù mi fáàmù ń bà míì dandan kọ́ ni kó jẹ́ pé tá a máa tà síta ó lè jẹ́ tá a kíni táwa gbọ́n máa jẹ fúnra wa ọlọ́run pa àṣàlékún àforíjì fún bàbá wa mùsọ́ba alájẹ ọ̀yáwó yẹn so a rí i pé tá a bá pèèyàn lọ́jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n yìí máa tẹni tó máa kàwé nìkan ẹni tó máa ti ń ṣe náà pè ní kíni ó ń pè lọ́jọ̀gbọ́n ha ṣọ̀tà bàbá yẹn ha kàn wá síbi kan ọ̀jọ̀gbọ́n ni torí ẹ̀ tán bá ní ó wọ́ọ̀tì kó tó di pé wọ́n fún un ó là lọ́dọ̀ ọba adẹ́dà afẹ́kọ́ ọba adẹ́dà òtún fún láwọn àtàyàn ẹ̀bùn pé ah, ó là wá lójú ẹni bá dé fáàmù bàbá yóò gbé títóbi fọlọ́ tó bá dé oko bàbá èmi débẹ̀ rí ni o mo débẹ̀ dáadáa torí pé fáàmù tá à ń sọ yìí odidi ìlú kan ni yes ó ní kí la pé odidi ìlú kan kí ló ń sọ ojàre ó jùlọ kan lọ ọ̀dà ọ̀ṣẹ̀ṣẹ̀ wò mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ barakallahu fikum inú mi nítorí táwọn tán máa ń lọ bẹ̀ dáadáa ni ẹ gbọ́dọ̀ lójú ló kan lọ ẹ wá rò pé kí ló bẹ mélòó ni ó jẹ́ mbẹ̀ mélòó ni ó máa jẹ́ mbẹ̀ ibẹ̀ láti dé ibi àwọn ewé kan àwọn ewé kan àwọn ewé yẹn wá pọ̀ ewé yẹn máa wà lẹ́gbẹ̀gbẹ̀ lé wa kọ̀ọ̀kan àtàkèsí rẹ̀ ni o mo á rí pé ewé yẹn pọ̀ ó fẹ́ ju gbogbo sáìdì yìí lọ mo wá ń fi farm manager mo ní bàtó pé fúlàní tó ń da màálù wa mọ́ná àwọn ewé yìí wáyé tẹ́ ẹ̀ da àwọn màálù lọ kán bẹ̀ yẹn ó ní àwọn gbìn torí àwọn màálù ni àjẹ́ pé àwọn màálù ní ewé kan tó jẹ́ wípé òun ní máa ń wù wọ́n jẹ́ ó dẹ̀ máa ń ṣàǹfààní fún ọ ju gbogbo ewé lọ torí àwọn náà alásàjẹ ni wọ́n. ó ní so nígbà tí òjò bá wà àwọn ò jẹ́ wọ́n jẹ nítòsí wọ́n lọ́ máa jẹ lọ́nà tó jìn tó bá di pẹ́rùn bá dé ewé yẹn ò tètè gbẹ ibẹ̀ ni wọ́n wá padà sí. ó yá ibẹ̀ láti rí rodo kan ó fẹ́ tó kú kù mí. sábà fún pé kí nìkan ní kí ni green pepper òun tó báyìí. àtòríṣiríṣi àwọn kan máa ń fẹ́ ah, ah, subhanallah. tó tó túmọ̀ sí pé ìrònú láì tí ìjẹni tó mọ kùránì tú délẹ̀ délẹ̀ àṣetẹ̀yàn bá padà jọ́jọ̀gbọ́n yóò padà padà sórí ìlànà tọ́lọ̀ torí ẹ̀dá. tẹ́yàn bá ti jẹ́ni tó máa ń ronú yóò padà rí ọlọ́run níbi tí ń lọ yẹn torí yóò padà rí pé àwọn àǹfààní wà níbi àwọn mélòó olówó lẹ̀ ìgbà bẹ̀rẹ̀ sí lóko tó ìgbà ẹ bí ó bá jẹ èso wa tó yóò jẹ fresh fruit àwọn èso tó tutù tó bá tí ó bá jẹjá wọn lọ mú wá ni. ọ̀yá a rí i pé ìyẹn túmọ̀ sí wípé àwọn nǹkan sẹ́dẹ̀ ń lò ń bẹ̀ kì í ṣe pé wọ́n ń produce ẹ̀ láti ta wọ́n ń produce ẹ̀ fúnra wọn náà ni ewé àgbàdo tí wọ́n harvest wọ́n kó fáwọn màálùú láti kíni láti jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé Allah subhanahu wa ta'ala lára orí tó ṣe fún wa ó làwọn kan tó dá pẹ̀lú wa kébí má bàa pa wa. Ọba láàrin ìwòye wà ó, tẹ́ bá lè wòye sáwọn dábà tó ń sọ fún ẹ̀ láì bọ̀rọ̀ ẹni bá lójú inú, ẹni bá lóye yóò lè mọ̀ pé ìwòye wà, yóò lè mọ bá gbára ọlọ́run bá dẹ́dà tó ṣe dá sára wọn. Kí làwọn ìbúra tó wà ń bẹ̀? Mọ̀ máa ń ìbùkún ìhà. Allah subhanahu wa ta'ala, ó ní Mùsùlùmí látara àwọn dábà yẹn nuskikun a máa fún yín mu bọ́lá tí máa ń fún yín mu. mímá fi bùtú nìha. mímá fi bùtú nìha nínú tó wà nínú wọn. ń bá a mú omi orí ilẹ̀ tán tá a mú yẹn tán a tún máa mú àwọn nǹkan tó ń tinú dábà jáde torí pé lóore ẹja máa tó oúnjẹ yìí o oúnjẹ yẹn ni ẹja mójútó kábí lálàáfíà tó ti yé aláwọn ọ̀jọ̀gbọ́n máa ń sọ wípé let your food be your medicine let your medicine be your food. pépà ló ṣe máa ń rí lọ́dọ̀ wa àwọn yẹn kàn jẹun náà ni pé ẹ wo àmàlà kan ẹran mẹ́ẹ̀ẹ́dógún. ó mà pé kì í ṣe pé àwọn máa ń jẹ ẹran torí nǹkan kan oúnjẹ wa oúnjẹ wa bá ti jẹ́ ìwòsàn ẹ jẹ́ kó oúnjẹ tá a jẹ kó má jẹ́ pé inú ó gà lásán kó jẹ́ ìwòsàn fún wa àwọn kan jẹun oúnjẹ yẹn kì í ṣe pé torí oúnjẹ wọn fẹ́ lóògùn ni irú àwọn yẹn ní bóògùn lé wọn torí tí wọ́n ń jẹ́ gan ìwòsàn. Ẹ bá bọ́ ma lárúbáwá tí bá ń jẹ̀rẹ̀ sí lọ́wọ́ yóò wá mú ewé kan báyìí yóò wọ́n ṣe kí ni yóò wá jẹ́ wà lópe à èwo ni ẹran ní máa jẹwé lọ́dọ̀ wa wọ́n má jẹwé. Toró mà pé ibi tó rẹ́ wà ní mélòó wa ló jẹ sàláàdì kábéèjì àtàwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wá jáká kúrò lára ewúrẹ́ ńgbà tá a bá jẹ nǹkan èso tán ó nu tó dáa jù ní ká tó wò pé kí la lè jàǹfààní lára àwọn ẹran yẹn ó wá ní tẹ́ẹ̀lì jẹ tó kọ́kọ́ jáǹfààní ibẹ̀ mímọ́ bí ibùtú ni hà nínú tó wà nínú rẹ̀ nínú rẹ̀ wá nínú kìlá nínú àyà sọ́lọ́tẹ̀lá náà lè mímọ́ ibùtú ni í wàdá bàdá làbàdámìl. Allah subhanahu wa ta'ala barakallahu fikum. Allah subhanahu wa ta'ala yusikum nínú suratul Nahl láti kàṣáájú ó wá ní mimma fi butuni instead of mimma fi butuni ha wọ́n ní mimma fi butuni ìyẹn ni pé min ba'di lápá kan ìyẹn ó máa jẹ́ pé bi i'tibari lafzu eléyìí ó máa jẹ́ bi i'tibari al-ma'na torí pé kullu ismun jami'in yuzakkar alẹ́ ṣe tẹ̀síkìrù rẹ̀ alẹ́ ṣe ìfúrọ́ọ̀bù rẹ̀ tó ti yé at the same time náà only lè wá ní lábùbù muhannas tí ó wà ní fẹ́mìnì tẹ̀ríkìbò wà ní fẹ́mìnì lójú mu wá bí má bí bùtù ní ha. ó mà tó wá ní tó ń wà nínú rẹ̀ ṣúrọ́tà náà ànáhàlì olówó àtúkalẹ̀ pé bóòlù àti ìfun rẹ̀ láàmà kó jẹ ni. àbí a máa wá ìgbẹ́ inú rẹ̀ mu rárá ó ní rárá min bẹ́ẹ̀ ni faransé wàdá mi lábàná ó ní sẹ́ẹ̀mọ̀ pé tó bá ti jẹ ewé tán tiẹ̀ tó jẹ ewé tó jẹ èso gbogbo tó bá jẹ yẹn tó bá jẹ sínú okùn rẹ̀ tó bá ti wọnú àgbẹ̀dú àgbẹ̀dú ó kọ̀ǹbáàtì rẹ̀ ti wà nínú tiwọn automatic tí kọ̀ǹbáàtà bá ti wà ń bẹ̀ èyí tó bá dáa jù nínú tó jẹ òun ó yọ èyí tó bá dáa jù nínú tó lọ nú ẹ̀jẹ̀ òun ó yọ a jẹ́ pé ọba dábàá ń pòdúsì wàrà ìyẹn ni milk tó ń tara màálù àbí kíni o àbí làkúnmí mílìkì wọn wàrà wọn ọ̀nà méjì ló ti wá nínú tó dáa jù nínú tó jẹ tó wà nínú ọkùnrin rẹ̀ àti nínú tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ méjèèjì ni ó wá extract àwọn wa máa lọ síbi ọyàn rẹ̀ yóò wá lọ di kíni yóò lọ di wàrà ẹ wá wètò ọba dẹ́dà ó jẹ ewé green ó jẹ ewé gbígbẹ nínú ẹ̀ wá kọ̀ǹbáàtì ó di pupa ní ẹ̀jẹ̀ rẹ̀ àbí báwo ló ṣe wá gbá funfun jáde. tẹ́ bá dẹ̀ lanú rẹ̀ ewé àtìgbẹ́ dúdú lẹ́ẹ̀bà tẹ́ bá la ẹ̀dọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ pupa lẹ́sẹ̀ kí ni lẹ́ẹ̀bà ọba aláàdé èmi ni mo extract rẹ̀ fún yín nínú tá a lè jẹ tó lóore fún wa my brother téèyàn bá ní rọ́ní stomach nínú tó máa ń gbọ́ cancer of the womb ọba aláàmọ́jọ mú wa o mọ́tòrí pa ń sọ dákun má fi sàdánwò fún wa o àbẹ̀ o àbàyè pé gbọ́ títà láàmú fún alálàáfíà ara o tẹ́ ẹ̀ bá jẹ́ kéèyàn ó jẹun tí ì bá jẹ́ pé nǹkan míì bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó lọ máa mu fresh milk or fresh yogurt mi ò sọ yogurt inú ke tí wọ́n fi coloring preservatives kankan sí o fresh milk wàrà màálù àbí wàrà dábínú wàrà àràkúnmí tàbí wàrà ewúrẹ́ àgùntàn àwa la fẹ́ mú wàrà àgùntàn náà I always said it àwa mú mo mú severally dáadáa dáadáa torí pé tẹ́ ẹ bá rí wọ́n ṣe program kan ní AITA àbíkẹ́lẹ́ gbogbo agriculture AITA wọ́n ṣe program kan bẹ́ẹ̀ ní time kan báyìí wọn ò jáwọ́ yìí wọ́n àtẹ̀sẹ̀ ni wọ́n kọ́ wọn níbẹ̀ báwo la ṣe lè rí à ewúrẹ́ táàbà tí ó bá di bí ọdún méjì ewúrẹ́ wa ó ti pọ̀ a máa jàǹfààní ọmọ rẹ̀ a tún máa jàǹfààní kíni fáwọn kan láǹfẹ́ máa gba míìkì rẹ̀ àwọn aníbò láti rí míìkì rẹ̀ wọ́n ní kò yé yín ni tó bá ti di pé wúrẹ́ bímọ tán ọyàn rẹ̀ ó máa ṣẹ̀ bí èèyàn làwọn náà tọ́yàn yẹn bá dẹ̀ ti ń ṣẹ̀ wọ́n kọ́ ohun bí wọ́n ṣe kọ́lé fún tọ́yàn yẹn bá ti ṣẹ̀ láàárọ̀ tọ́mọ yẹn lọ bí ọmọ oṣù kan ó bá ti lọ bí ọmọ oṣù kan ẹ kọ ọmọ lára ẹ kọ ọmọ mo ẹ kò kúrò ẹ ajẹgbẹ kí ló kù rẹ ilẹ mọ fún yóò jẹun ni ọmọ yẹn ó bẹ̀rẹ̀ máa ṣe kí ni yóò máa survive. bẹ́ẹ̀ làwọn dábàá míì náà ṣe rí torí wàrà yẹn tá a bá lè mu ti ràkúnmí a lè ti mu yóò kọ̀ntró onú pátápátá yóò fún ọpọlọ ní ti ń fẹ́ yóò fún egun ní calcium tó tó túmọ̀ sí pé okun ara máa dé yóò rebuild inú yẹn àwọn olùmọ̀ nítorí ẹ̀ báwo la ṣe ní mú anábì lójú eléyìí fún wa ń gbò jẹ́ pé àkọ́kọ́ oúnjẹ tá a kọ́kọ́ jẹ nígbà tá a dáyé nù àbí kí la kọ́kọ́ jẹ tó jẹ́ wípé kò sóúnjẹ míì tẹ́ ẹ lè fọ́mọ nìyẹn jẹ ó lò lóore fún ní àárín ọdún méjì tó kọjá kí ni ọkọ̀ sí ìmìta fún olọba aláwa ń júwe fún wa ibi tó ti wọ́n ní wàlákùn fìlà àmì àmì ìwòye wa ó ló ń sẹ̀wọ́n rọ̀ fún wa tọ́mọdé bá dúró lábẹ́ màálùú báyìí kò ní ta nípa sẹ́yìn lè fún wàrà èèyàn tí gbà kí ló dé yóò bínú ìjọ ta. obìnrin wo ló ń fún ọyàn tiẹ̀ tà àwa wa lọ ń fún ọyàn ó kíni o mílìkì ẹ̀dá ẹlẹ́dàá àwa sì fi ń sàǹfààní kò sì torí ẹ̀ kanra kò fẹ́jọ́ wà sùn. Nínú àwọn kan tó wà nù rẹ̀ nìyẹn o, tá a gbọ́dọ̀ ṣàǹfààní. Wọ́lẹ́kùn fi àmàlà fi ọkà tó dákẹ́, ẹ mọ̀ sẹ́rí tó bá ti ń júwèé fún wa, ẹ dákun, ẹ mọ̀ ìjà dúró lórí wípé a fẹ́ kó ṣàlàyé bá a fún wàrà fún wa o. ó ní nìkan ṣàlàyé bá fún wàrà. Ó ti kó àwọn kan náà, àwa pé wò láṣẹ fún. Ó gbàgbé pé mo ṣàlàyé fún wa nu hadithi hijira nígbà tá tó gba agbègbè ìlú umu mahabed tó gba kọ́ríà umu mahabed. nígbà tí abubakar ó fún wàrà ewúrẹ́ tán fún níjọ́ yẹn anabi kọ wípé kọ́kọ́ gbọn ọwọ́ rẹ nù fọ́ọ̀nù náà torí ìdọ̀tí tó lè ṣe kíni tó lè tibẹ̀ ẹlẹ́ẹ̀kejì kó tó fún wàrà yẹn gbọ́n wàrà rẹ̀ gẹ́gẹ́ ṣe kíni ọyàn tó fẹ́ fún wàrà nù ẹ̀ gbọ́n torí pé òun ò mọ aláìda yóò dáyà délẹ̀ yóò jòkó yóò ṣàwo tó o bá ti wá gbọ́n nù ọ wá sí kí ni ọ wá bẹ̀rẹ̀ sí máa fún bẹ́ẹ̀ lọ́ fọ ìgbà tó o fẹ́ fún sí kí la fẹ́ kó tún sọ fún wa. àwa ló kù ká lọ wò ó pé ká lọ ṣèrònú pé bó o la ṣe lè gba kíní yìí kí làwọn àǹfààní tá a tún lè rí ń bẹ̀. Wẹ̀lẹ̀kùn fi hàn mẹ́ta sí ọ̀kà sí ọ. Ọba aláàlẹ́ yìí tí mo sọ fún iná tó ẹ lọ ronú fásàlù alàbí gbogbo àwọn brothers wa àwọn sisters wa àwọn ọmọ wa tó ṣe animal boundary bó náà wà bó ni wọ́n wà àwọn tó ṣe bẹ́ẹ̀tì àwọn dà kí ni yunifásitì mélòó gan màlúù mélòó ni wọ́n ní ǹjẹ́ wọ́n lè produce pẹ́tọ̀ nígbà tá a láwọn ọmọ tó ṣe agric o wọ́n ṣe human kìíní kan wọ́n ṣe animal kìíní kan wọ́n ṣe animal science wọ́n ṣe gbogbo botanic gbogbo tó ṣe náà kí la ti ṣe èèyàn ṣe vẹ́ẹ̀tì tó ti yé kò lè mí adìẹ àní kó ṣàgric o kó ládìẹ ìbílẹ̀ mélòó mẹ́rin kó wá léwúrẹ́ kan kó tẹ̀ mọ́ practice kù sí a sì ló ṣe kí wọ́n ló ṣe báwo ni ó ṣe wá practice. ajẹ́ pé inú ìwé náà ti kọ inú ìwé náà ló ṣe kí ni ló fi sí kò ní yẹ kó rí bẹ́ẹ̀ fún wa. ọba aláìní wà lákùn sí àmàna fi wù kẹsí rọ ó tún fi kẹsí rọ fún àǹfààní pọ̀ ń bẹ̀rẹ̀ yàtọ̀ sẹ́yìn tó ń sọ odò ọwọ́ yín nu èmi ti fún yín ní kóòdì ẹ lọ máa kóòdì lọ. màná fi wù níbẹ̀ nírun ara rẹ̀ nínú ẹ̀ láwọ́ rẹ̀ tó yá mélòó la fẹ́ lò ń bẹ̀. wàmí ní ha ta nígbà tẹ bá já àwọn àǹfààní yẹn tán ní òtò kan jíjẹ á rí i pé jíjẹ làwọn adókí ni làwọn máa tẹra mọ́ làwọn máa sá lákòókò sáré lọ mí ni àtàkùlù ẹ̀jẹ̀ nú ẹ̀. والأنعام خلقها لكم لكم فيها دفء ومنافع ومنها تأكلون. ومنافع كثير ومنها تأكلون gbogbo ọ̀nà ló ti sọ fún wa tó bá jẹ́ ewúrẹ́ abo ẹyọ kan ewúrẹ́ akọ ẹyọ kan ẹja wa náà ní lé ẹ̀dá kù ẹja wa náà ṣe kí ni ká ní ká sìn wọ́n ń jí gbé ẹni tí ń jí gbé ẹja ṣiṣẹ́ lórí ẹ̀. sẹ́mi pé adákùn tẹ́yà bá dá oko kí ni ó ṣe pẹ̀lú oko yóò ra gbàdí yóò sì kí ọ̀rẹ́ àwa la sì kí ọ̀ àgbègbè wa gbogbo bẹ́ẹ̀ rí yẹn ò lè gbà wá lóṣù méjì mẹ́ta láti mẹ́ni tí ń kẹ́ràn o. kò lè gbà wá torí pé nígbà tá a bá ti tó mẹ́ta mẹ́rin tá a lè jọ ń sin ẹran kí láṣẹ ń á fọ́ọ̀mù union a máa fọ́ọ̀mù cooperatives so látara bẹ̀ nígbà bá ti fọ́ọ̀mù union a padà rò pé wọ́n kẹ́ran yín àbí wọ́n kẹ́ran ẹ̀ mọ̀ dúró ẹja máa sọ. so àwọn fúlàní tẹ́rí táwọn náà wà nù wọ́n jí màlúù tiwọn náà àwọn náà ń ṣe ìgbà tẹ́yìn ó bá sábà mú ẹyọ kan tá a bá ti fi lè jófin lóòótọ́ wọ́n ń jí àwọn kan burú débi pé kódà láti ìwé ẹ̀sìn wọn máa ń kó. bẹ́ẹ̀ni wọ́n mú èèyàn kan tó gbé ọkọ̀ wá gbogbo ẹran tó bá nú ọkọ̀ yẹn pátápátá kò sí kankan tó lè kéénu wọn. àwọn ẹran wò báyìí ni. ọlọ́run ló mọ aláwọ̀ àlà ọlọ́run kan ló mọ sẹ́fún wọn. ẹ wo kódà àwọn ò lè gbẹ́sẹ̀. àwọn ẹ̀nà wò báyìí ni. Wà mí ní wa ta'ala olóńbẹ́nu rẹ̀ tó fẹ́ ká máa jẹ ọlọ́mọta rọrùn fún wa. Ọba tó ní káwọ́ máa jẹ ẹran tó ní káwọn kan máa jẹ wa ọlọ́kùn fàánú ẹ̀ bá wa lóhun. وعليها وعلى الفلك تحملون الله أكبر وعليها yàtọ̀ títí jẹ́ o ó tún jẹ́ means of transportation fún yín wá àlẹ́ ha lórí rẹ̀ lórí ẹ̀ náà ẹ tún lè dé kí ni ẹ máa kó nǹkan sí i oye téyìn ó di ẹrù èmi ò rẹ́rù tẹ́ fẹ́ dì sórí làkúnmí tí ò lè gbé rìn. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه بشق الأنفس إن ربكم إن ربكم لرؤوف رحيم الله ni ó tún júwe ó ní kódà ẹ má gbẹ́rù yẹlé wọn lórí wàtáàmìlú àsọ̀ọ̀làkùn àwọn ẹrù yìí tó ṣe kíni tó wúwo ìlà bàlàdé yóò bá ń gbé délùú kan lámtàkúnú bíbà nígi ńlá bìṣìkìlà àǹfùs táyìn kan bá lẹ́ẹ̀fẹ́ rù sórí ọrùn owó yìí ẹ̀mí yóò bẹ̀ pin torí pé inna rabbakum. Látájú Allah subhanahu wa ta'ala tó dá wa, ó ní dájúdájú lára úfun alálàánú ni mo jẹ́ fún yín. Kí ló dé tẹ̀ fẹ́ sìn mí náà? A jẹ́ wípé bá sin Allah subhanahu wa ta'ala bó ṣe yẹ ká sìn, gbogbo àmọ́ gbádùn lọ́la yé wa ni. Yóò ní sí wàhálà, kákẹ́tẹ̀ lófin rẹ̀, jíjẹ múmu, níná lílò, ìrọ̀rùn. Kí ló ti fọ́ ọmọ bàbá ní sọ̀rọ̀ yìí là? Ẹjọ́ tó ń ká ó ní ẹ̀wò ẹ máa jẹ ẹ máa mu ẹ máa jẹ minal manni wa salwa kulu mimma razaqnakum ẹ máa jẹ nínú wàrà tó ń torí igi jáde ẹ máa jẹ lára ẹran ẹyẹ ẹ má ṣe wàhálà kankan ọmọ ní ìsẹ́lẹ̀ ò ṣe wàhálà torí pé wọ́n kàn tẹ̀lé ànábì wọn adépótá náà wà lè tẹ̀lé ànábì wa kílẹ̀ bá máa ṣe ọgbà igi dábìdùn tí wọ́n ní Usman rà tí ìbá ṣe mistake tí ò bá jẹ́ Usman yóò di arákùnrin kan ọgbà ẹni bábìlì tó rà láti ijọ́ tí ànábì ti lọ ọgbà yẹn bẹ́ẹ̀ nìṣe. ọgbà igi yẹn ọgbà oko yẹn ó jẹ́ kí ni ó wá di sí i. tí òru àtàwà náà mọ̀ ni àwọn jí ọ̀pẹ tó bẹ nínú àwọn aginjù wa kó tó di pé wọ́n ń gbin àgíríkì tẹ́lẹ̀ tó ń bá àmójútó àwọn odò àyẹn ni ẹ mọ àwọn tẹ́ jogún rẹ̀ jogún rẹ̀ wọ́n dá wọ́n dá wọ́n dá wọ́n dá wọ́n dá kò sí ẹ̀mí wọ́n gùjù àìmọye ẹ̀mí èèyàn lọ ìgbà táwọn ọbẹ̀ tá à ń mójútó lárùn eléyìí tó já gíríkì táwọn ń gbé ìsìn ẹ̀ lè fi wé odò àyẹn tó jẹ́ náṣọ́lá wà yẹn so ìyẹn ló fà á igi dàbídù tiwọn náà ó máa ń survive for long. وعليها وعلى الفلك تحملون wà á lẹ́yà lórí àwọn igi àwọn dábà yẹn ẹ máa gbé sórí ẹ̀ wà á làlù fúlíkì ẹ máa kẹ́rù sórí rẹ̀ ẹ tún lè kẹ́rù náà sórí ọkọ̀ ojú omi. ọ̀yà tó mẹ́lù ẹ máa kẹ́rù sórí wọn ẹ lò ó fún as a means of transportation ẹ máa fi kẹ́rù láti nìkan sí nìkan téèyàn bá rí ibi tí wọ́n ti ń kó ẹrù sórí ràkúnmí àbí jẹ̀kí nílẹ̀ haúsá ẹ mọ̀ pé wọ́n jẹ̀kí. lidhalika kana nabiyina muhammed sallallahu alayhi wa sallam ti máa ṣe mistake tí ò bá jẹ́ olóò jẹ́ pé kí sọ àlejò suleman ni mo ti kà. ó ní ràkúnmí kan wọ́n gbé áódàjì lé lórí wọ́n kan ilé sórí ẹ̀ lára lẹ́yìn èso àbí bí abẹ́rẹ́ wà ń bẹ̀. ó wá ń gún làkúnmí yẹn ó ń gún gan-an ṣẹlẹ̀ báwọn òsì ní mà tó tó bá ti rìn sí kíní àbá ti yẹ lórí rẹ̀ báyìí èso yóò ṣe kíni yóò máa gbó wá nílà. ó wá ń bá ànábì yẹn bó ṣe wá ń ké ànábì ọlọ́run yẹn wá gbọ́n tí ń sọ wípé abẹ́rẹ́ kan bẹ lára òun tẹ́ gbélé lórí yẹn tí ń gùn ó wá ní ká sọ̀ kalẹ̀ nígbà tí wọ́n débẹ̀ wọ́n bá ti abẹ́rẹ́ yẹn ti wo ara wọ rẹ̀ ó wá ń gún ó ní mi ò ẹ̀mọ̀ pé tùmọ̀ ẹni pé mi ò ní kẹ́ mọ́ gbé nǹkan lé mi lórí àmẹ́lẹ́ yìí ṣe kí ni ó ń bò mí lára. ẹ wo báwọn èèyàn wá ṣe máa ń ju màálù àánú ó bẹ̀ ṣe yín láti ibi ìdẹ́kọ̀ wọn lé ọrùn mi bí ó ṣe wà ní. ó kà báyìí ẹ rí tún wọn máa da àwọn itọ́ funfun kan lẹ́nu. wọ́n bá dẹ́kọ̀ kì í ṣe pé wọ́n bẹ̀ wọ́n pé má bínú pẹ̀lẹ́ àbí gbóúnjẹ àbẹ́yẹn bá fọwọ́ ra kíni ọrùn rẹ̀ agbọ́rùn lé pílò lásán ọrùn ro wa agbọ́rùn lé pílò pílò wa náà ni ó ọrùn ṣe kí ni ọrùn ro wa èwo ní tẹni tó gbé kalẹ̀ báyìí ní wákàtí mẹ́rin wọ́n tún gbé mi ilé àwọn èèyàn tún jòkó lórí ẹ̀ nínú ọkọ̀ wọ́n wàá dé mẹ́fà wọ́n lè gbé sẹ́yìn pikọ̀ wọ́n dì wọ́n lórí ara wọn ìdí pé tọ́ bá dọ̀hún tọ́ bá dọ̀hún ó lè jẹ́ pé lẹ́yìn wákàtí méjì wọ́n lè má tì jẹun wọ́n lè má sì mú mi wọn ò complain wa bóyá ẹ wá rò gbálẹ̀ kí á mọ̀ ní sí àwa tí wọn ò dé tí wọn ò so wa lẹ́sẹ̀ á jẹ́ kó sàmójúkò fún wa. وعليها وعلى الفلك تحملون ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون الله سبحانه وتعالى هو wá fẹ́ sọ ìdí tó ń fi ṣe gbogbo ẹ̀ òun náà ni pé ó ráwọn òjíṣẹ́ sí wa láti rán wa létí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wa ó ní látara ìgbà tó ń ti dáyé torí ìdẹ̀ra tó ń ṣe kalẹ̀ fún wa ká tó dáyé torí ìdẹ̀ra ìlú fi ráwọn ànábì pé ẹ lọ sọ fún wa ẹ ní kí wọn ó jọ́sìn kán mọ̀ mí pé mi mo lólóore èmi mo dá wọn ó nítorí ẹ wàhálà kọ́dà àrísálínánú án. ìdá ọrùn mi. torí àlámọ̀rí àwọn àǹfààní tó pọ̀ ìtàlélẹ́pàá فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره فقال نوني يا قوم اعبدوا الله ẹ máa sin ọlọ́run ọ̀kan ṣoṣo àìbùdù wà á ń táwọn ànábì ọlọ́run kọ́kọ́ wá máa ń jíṣẹ́ rẹ̀ fáwọn èèyàn ni pé ẹja sin lọ́hùn tẹ bá lẹ́lómi ti ṣe wàhálà láàárọ̀ lọ́sàn-án tí ò bá kírun àánú mi ò wá ṣe náà gbogbo sátà ń ṣe iṣẹ́ oníṣẹ́lẹ̀ ni òtẹ́lẹ̀ mi ò jẹ́ ọ̀ ṣe ṣiṣẹ́ sí wọ̀gbọ́n ó jẹ́ lọ́dọ̀ ọlọ́run èèyàn ṣe wàhálà látàárọ̀ pápápá ó lo ó lọ bá ọ̀rọ̀ àwọn gbogbo wàhálà tó ṣe ọ̀dà lẹ́lẹ̀ ńjọ kan èyí tó ọ̀dà ṣe kọ́ ló ní àwọn tó ní wọ́n ti ń àmẹ́yìí tí wọ́n jàǹfààní tiẹ̀ ló mójútó yìí kí náà dọ̀dọ̀ jàǹfààní wa òun náà lè sin wa. ẹ̀rùbùdù lọ́ha. mẹ́lẹ́kùn mi ìlà ìgbọ̀n yìí o. mẹ́lẹ́kùn kò sí fún yóò bá nàbí nùhù ṣe sọ nìyẹn bí wúlù ṣe sọ nìyẹn bí sọ́ọ́lì ṣe sọ nìyẹn bí ṣùáìbù ṣe sọ nìyẹn bí Mùsá ṣe sọ nìyẹn. Mo ti gbogbo wọn náà máa sọ pé Kò sí fún yín o, olùjọ́sìn míì tó yàtọ̀ sí Allah nìkan ṣoṣo. Afala tattakun. Afala tattakun. Ṣé ò tó kẹ́bẹ́rù pẹ́ ń bọ́lọ̀ ń wórogún? Ọba tó ṣe gbogbo ìdára yìí, wá ìtẹ́ ń wá oore lọ́dọ̀ ẹlòmíì. Táàtì rẹ lómi tó sọ pé òun ṣe fún yín. Ǹjẹ́ àwọn èèyàn máa fà ní? Fúlàní ti ń da màálù gan, kò máa fà ní ti ń bẹ lára màálù fúlàní àǹfààní tó wà mẹ́ òun gan ò lè mà tán. àfìgbà tí májìlẹ̀ bá dé tẹ̀bí fúlàní ó kàn ké egun tó bá ti fẹ́ egun màálù kankan yóò dàbí kan ebégun yẹn làwọn èèyàn ń kó jọ ń sìn ẹ mọ tán pé egun yẹn ṣe egun yẹn wá wà nù tó fi fíìdì adìẹ wọ́n wá grand ẹ̀ ẹ lọ fowó rà ni tí àwọn ọmọ bẹ́ẹ̀ ń gbà wọn wọn ò mọ bẹ́ẹ̀ lọ́la àwọn mọ̀. eléyìí tó taa a tún mọ̀dì sínú àmọ́ míì tí wọ́n tún mọ̀ lọ́la. tó tó túmọ̀ sí pé abala tẹ̀sẹ̀kù tí ò tó kẹ́rù ó tiẹ̀ bà wá pàǹbọ́lọ̀ ń wórogún ń tà ń sìn tó lẹ́bẹ̀yìn rẹ̀ ń tí ò lè dá fún wa. la yàkùlùkù zùbáàbà kò dá esi sin báyìí tó tiẹ̀ lè máa fò ní múyàn. tó bẹ́ẹ̀ tí náà àwọn èèyàn ẹ rí pé wọn ò ọba tó mú dẹ̀ra ìwà kò sí tí ò tún lè mú wa o níjọ́ tó bá mú dàkejì wa wà máa sáré káàkiri ọlọ́run gbà wá o irú èwo la rí yìí o alá ẹ wojọ́ tí wàhálà bá dé lẹ́sìn mọ̀ pé alábòsí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ilẹ̀ tí wàhálà bá dé lẹ́yìn tó bá délẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn yóò kàn padà lẹ́sẹ̀ kan ni ọlọ́run ṣàánú wa ọlọ́run o ẹ wà Allahu Akbar láì jẹ́ pé orí wàhálà àwọn èèyàn ò ṣe bẹ́ẹ̀ tí wàhálà bá dé àwẹ̀ tá à ń gbà yìí táwọn èèyàn rò pé ó lé lára èèyàn tí wàhálà bá dé báyàn láti àárọ̀ tílẹ̀ iṣu kò ní fomi kẹnu kò sì ní mọ̀ kankan wọ́n wà ní ẹ jẹun tó ní ah tó kàn mí oúnjẹ ò lọ rárá wàhálà ló dé kò gba àwẹ̀ kò lé ní ládàá rẹ̀ mọ́lá kún mi ní ilá ìrìn èrò kò sí ẹlòmíì tó yẹ ká sìn pẹ̀lú òdodo tó yàtọ̀ sí Allah nìkan. àfẹ́rẹ́ àtẹ̀tẹ̀ ó tó àfàlà tẹ̀tẹ̀kù ó tó ká lè bẹ̀rù rẹ̀ torí ẹ̀ ló fi ní ká gbààwẹ̀ ẹ̀ gbọ́pà tó sọ̀rọ̀ àwẹ̀ tán ni قل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون Ọlọ́run fẹ́ kákàn fi bẹ̀rù òun kákàn fi mọ rírì òun ni. Bí pé tó bá gbàjẹ́ mú lẹ́nu wa kí la ìjẹ mu ta ẹnu wà bẹ́ẹ̀ báyìí tí ò ṣe jẹ kankan bá lanu lẹ̀ báyìí èèyàn lanu ẹnu rẹ̀ ò dí ẹnu rẹ̀ eyín ò kan ahọ́n ò lọ nǹkan kan ò ṣe wọ́n ní ẹ gbọ́dọ̀ fún lóúnjẹ látẹnu ẹ pàṣẹ rọ́bà fún ẹjọ́ máa gbóúnjẹ láti ibẹ̀ kí láṣẹ apala tàtàkù ó tó. فقال الملأ الذين الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا ما سمعنا بهذا في آبائنا الأولين ọlọ́run abẹ́ wọ́n kó wa pẹ̀lú àwọn ẹni bù dákun mọ́jà bẹ́ni bú pààlà délé pààbà wọn rìn àwọn èèyàn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá lórí ilẹ̀ fẹ́ ṣe tọlọ́run bẹ́ẹ̀ torí pé àwọn tí wọ́n já ṣáájú wọn àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn ọlọ́láàánú wọn àwọn ni wọ́n kó bá wọn àwọn tí wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀kàwé nínú wọn tí wọ́n mọ̀ pé yàtọ̀ sí wà nínú ọ̀kàwé àti ọ̀jọ̀gbọ́n àtẹnilójúnú àwọn ni wọ́n kó báwọn èèyàn lọ́ba aláàfin ń pè wá lákìyèsí ó ní bàkọ́ọ̀lẹ̀ mẹ́lẹ́wù bàtà nàbì lówù sọ báyìí fáwọn ìjọ rẹ̀. alábìyìn àkàfàrù ni qawmi. àwọn ó sọ fún àkọọ́lẹ̀ mẹ́lẹ́wù lẹ̀bí ìnàkàfàrù min qawmi yìí àwọn àlùmẹ́lẹ́wù ìyẹn wọn àṣírọ́fìl àwọn yẹn tẹ́yẹ kà sí pé àwọn àgbààgbà ni àwọn who is who wọ́n tún pè wọ́n ní philanthropist wọ́n pè wọ́n stakeholders kò sí tí orúkọ tí wọ́n lè pè wọ́n àwọn ni wọ́n kọ́kọ́ ríra wọn torí pé wọ́n bìlìfù pé owó lè determine sẹ̀mí ayé wa irọ́ dẹ̀ ni wọ́n wá ní máhádá. máhádá ilá bàṣàrò nìkan. àwọn ni wọ́n kọ́kọ́ tapẹ̀rẹ̀ wọ́n wá ń pè àwọn èèyàn wa pé à tálẹ́ máa tẹ̀lé ìkírí sọ fún yín gan máa rà máa rà tálẹ́ nì èyí náà gbọ́rọ̀ yẹn pé who is this tálẹ́ nì. Ah, ẹ máa you want to follow a woman be like you woman be like you sábà <laughs> báwọn yẹn ti sọ ní ìsìn woman be like you ẹ̀dá bíi tiẹ̀ ló fẹ́ máa tẹ̀lé máa rà eléyìí ṣe kankan ìlà bàṣàrò mìtìlúkù èèyàn bíi tiẹ̀ ló fẹ́ máa tẹ̀lé. يريد أن يتفضل عليكم káwọn ẹni yóò tó sọ̀rọ̀ ká tó ronú wọ́n tún ti ronú sáájú wọn wọ́n ní sẹ́ẹ̀mọ̀ pé yùrí ìdù wá ìtẹ́ ẹ̀ fi gbọ́dọ̀ tẹ́lẹ̀ ni pé èrò núhù alayhi salam wàhálà nàbí ní abdul salam ó ní ẹ̀mí irú rẹ̀ lẹ́yìn lórí ni yùrí ìdù an yatafaddal alaykum ó ti ń gbèrò ni pé ó fẹ́ kó jẹ́ kó ní ó lọ lájú láàrin ó fẹ́ já sáájú ni o ó fẹ́ kí gbogbo yín ó máa sìn tó láàmì ìṣẹ́ bá gbà fún àwọn èèyàn táwọn èèyàn máa ń pa àwọn èèyàn síbì kan torí pérò wọn nìyẹn sẹ́ẹ̀sì mèrò ọlọ́lá ayé wọn yìí fẹ́ kẹ́lòmíì dàbí wọn wọn yìí sì fẹ́ káwọn èèyàn challenge authority wọn láti sọ àìsàn máa ń rán àwọn ọ̀jọ̀gbọ́n tọ́jú àwọn ọmọdé wọ́n máa pa wọ́n mọ́lẹ̀ ni pé ọmọdé ilé ìlẹ̀ fẹ́ máa tẹ̀ lọ́rọ̀ ẹ̀ ẹ wo lọ jòkó ìwọ tó o tí ì rínà tó o tí ì débi táwọn àgbàlagbà ti lè máa sọ̀rọ̀ kò sí ìkankan tá fẹ́ sọ ju wípé wọn ò fẹ́ kọ́ máa yẹn ó ní sèèdì ìròrí yẹn ti wà títẹ́ ẹwọ ẹgbẹ̀rún ọdún tọ́lọ̀ ti sọ̀rọ̀ ànábì lóhù wípé àwọn tó kó bá wọn àwọn ọlọ́lá nu wọn àwọn olówó nu wọn ni tí wọn ò fẹ́ káwọn èèyàn rí na wọn ò sì fẹ́ káwọn èèyàn kú òlóko ẹrú ẹ rí i pé the same trend yẹn òun náà ló ń lọ lágbàáyé world politics of today kí la pé world politics of today there is nothing behind it if my economic benefit or the superpower that is it pé àwa kó jẹ́ pé àwa làá máa darí ayé àwa làá máa dìtámì báwọn èèyàn ó ṣe máa ṣòṣèlú ìlú wọn. That is why people are not challenging America why tó ti jẹ́ wípé you went to Venezuela and pick up their president the same thing you went there to Iran and kill their president on the on the what on the basis wípé you want them to change their regime or political system tó lè lọ báyẹn àgbáyé wa ń bá wọn sọ àwọn alágbára inú congress wọn náà ń bá wọn sọ pé that should not be tá a bá fẹ́ ti ẹ̀sọ́ kankan fún wọn dandan kọ́ ni báyìí ìyẹn ni pé wọ́n wá ń sọ fún wọn pé ẹ ṣe lè jẹ́ pé kàmẹ́yìn ní lẹ́ẹ̀mọ̀ tẹ̀lé irú ẹ̀ náà ni wọ́n sọ fún anabiwa Muhammad ṣẹbi a ọmọ Abdullahi alayhi salam tábí láàrin wa a fàkọ́lù àbáṣà ń yá dùnánà. Fàkàfàrú. Ah. Ó ní àbáṣàrù já ẹ̀dá ní òwà fi wá mọ̀nà tó lé jẹ́. Ìtumọ̀ ní pé ẹ wòrò rí yẹn, ìròrí kẹ́rù pé téèyàn bá ti lówó kò lè ṣe kí ni o. Ah. Ẹ dákun ẹjọ́ bó wa tọ́lọ̀ ń bùn lówó, ṣé tọ́lọ̀ bá bùn lówó máa ń bùn lọ́pọlọ ni? Ṣé máa wá papọ̀ pẹ̀lú ẹ̀? láti rí làwọn tọ́lọ̀ lówó wọn lé dánú rò ẹ tọ́lọ̀ bá sànù wọn yóò máa fọpọlọ àwọn kan ṣiṣẹ́ ni o. àwọn yẹn ni wọ́n sọ fún pé no sir this not supposed to be báyìí ló ṣe yẹ kó rí bẹ́ẹ̀ kí sábà rí bẹ́ẹ̀ làwọn ọ̀pọ̀lọpọ̀ máa fi fẹ́ẹ̀lì torí pé wọ́n ti rí i pé mẹ̀kúnnù lè ronú mẹ̀kúnnù ò ronú kan ó ní ìrònú kí ló ń sọ yẹn mẹ̀kúnnù wa bù kẹ́ẹ̀dì wọ báyìí tó bá wá lana tó bá lànà yóò wà ní wá ń bí dírẹ́bà ni ó wà tó àpè dírẹ́bà pé a ìrẹ́ kí ló ń wò tí jẹnẹrétọ̀ yẹn fi ẹmọ́bìnú ta mo sọ fún yín jò ní pé rìwáyà ti ń ṣe é pé kò máa ṣe ìbẹ́yìn lẹ sọ pé báyìí ni wọ́n léèyàn kan gbogbo tẹ́ bá fẹ́ ṣe láyé báyìí tẹ́ bá fẹ́ fẹ́ tẹ́ǹdì gílóòbù yóò gbọ̀gù sáàṣì ni yóò lórí gọ́gù wípé à gílóòbù ilẹ̀ Amẹ́ríkà wọ́n ní wáàsì rẹ̀ ni ìjọ gílóòbù bá wá fọ́ ọ̀nà gbọ́mù ti fọ́ ọ̀gá gbogbo nǹkan ló mà láyé rẹ̀ gbogbo nǹkan ló mà láyé rẹ̀ tí a bàbá òyìnbó àyà wọn ò ní yá ní márùn àmọ́ èyí tá a ya yín tí ò ní ìṣẹ́ lò láti gbọ́dọ̀ ṣọ́ra torí pé ó níbi tọ́lọ̀ ọba adẹ́ta bu kálukú sí ó lẹ̀ níbi tó fìtì sí ó lè fún yàn lówó kó má ṣe kí ni o torí pé owó ò bá gọ̀ kò mọ́ ọlọ́run kan máa fún yàn ni it's just by chance ẹni tí ò wá fún lónìí kò mí pé kó má pọ ọmọ rẹ̀ lọ́la ya ọmọ ìyá aláka ẹgbẹ́ ọmọ ìyá aláka ọmọ ẹdúró sí gbà máa sọ pé ọmọ ìyá aláka. Anabi sallallahu alaihi wasallam he always appreciate people beside him. Ó máa ń pa àwọn sọ̀hábà kì í bẹ̀rù pé lágbájá báyìí. Níjọ́ tí wọ́n jagun gẹ́gbẹ́ tẹ̀lé Adab, Anabi pé Salman ọmọ Faris ọmọ Persia ọmọ Iran mi. Ó ní wákìlẹ̀ rò pọ́rọ̀ ogun yìí. Salman ní tó bá gbé bá gbọ́ tiwa. Kí làdá ó gbọ́ tàwọn tí a rò pé wọ́n wà bìlú rẹ̀ ó ní tó bá fẹ́ bá gbọ́ tèmi ẹ jẹ́ ká gbẹ́ kòtò ráǹdì mọ̀dínà yìí káàdàbí wa ní ẹ̀jẹ̀ àdánù ogún jẹ́ wọ́n jọ yẹn náà irú rẹ̀ làwọn mẹ́láwù mi kọ́ mi lóhà làwọn sọ pé à. Máa wà Wọ́n ní wá wá ajídànà kí ló mú wá ná ó fẹ́ gbé wa kúrò lórí táwọn bàbá wa báwa ṣe máa ń ṣe nìyà. kìbìrìyà ọ̀rọ̀ músánù ọ̀rọ̀ mọ́sẹ̀nù àwọn allegation tán fi fífáró òfin kó bá àwọn barista ó fẹ́ fi convince wọn ó mọ̀ ní àwáwá wátàkùnà lákùnmọ́lì kíbìrì ìyá òfin àrùdì ẹ̀yin méjèèjì dé ẹgbẹ́ máa darí àwọn barista láìla ìbéèrè tẹ́ bí òun ni pé kí ni wọ́n ṣe lórí wọn. Take it go on mu alone. World politics we need to understand it. Ètò eto ìṣèlú àgbáyé agbọ́dọ̀ pé kí ni? Agbọ́dọ̀ gbọ́yé. Àwa Mùsùlùmí ló gbọ́dọ̀ pé ká ronú wa dáadáa. Támẹ́ríkà bá lòun lọ bìkan, bá rí tí France bá lòun ò lọ, ó nírònú lórí ẹ̀, kò lè pè rẹ ní. Kò lè ṣe ni? Bí ṣe ń jà lọ́wọ́ yìí, bí ń jà lọ́wọ́ yìí, wàhálà ń ṣe lọ́wọ́ yìí, ó mọ àwọn tógun yẹn bá parí yóò padà sórí àwọn ọwọ́ àwọn kan pé wò ó má débi o lọ́sà ń jagun jò ní ó tiẹ̀ kí wá kú sẹ́mìlì pé o ṣe kú jò sùn wa. ó mọ àwọn tiẹ̀ àìsí sọ̀rọ̀ àwọn kan péyàn kan tẹ̀ sọ̀rọ̀ kò sọ̀rọ̀ òní nọ́mbà tiẹ̀ lọ́rọ̀ pé o sọ̀rọ̀ o sọ̀pọ́ọ̀tì o rẹ̀ ṣe kí ni. o wa la tán àwọn kan wà báwọn. tó báyé ṣe rí nìyẹn ayé yìí ṣe ń torí kàkàkọjá àwọn olówó àwọn ọlọ́lá àsìkò Nuhu àwọn ni wọ́n sọ pé ẹ má tẹ̀lé. Yùrídù ayàtà fàtọ́là àlékún, ó fẹ́ lọ́lá jù yìí lọ ni o. Ó jẹ́ kó lẹ́gbẹ̀ẹ́ lọ́lá tó jàlá. Wọ́n ní wàláwó ṣá àlùmọ̀gbọ́, wàláwó ṣá Allah tó bá jẹ́ pọ́lọ̀ ó tẹ̀ sàmọ̀nà wọn. Ó tó yẹ kó ṣe kọ́ yẹn. Bàá ń wà lábàlá ìkàkà. Wọ́n múra wọn pẹ̀lú ọ̀rọ̀ yẹn, mo fẹ́ láti jọ tọ̀. Wọ́n múra wọn pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn. Wọ́n ní wàhálà òṣà Allah tó bá jẹ́ pọ́lọ́ ń fẹ́ sàmọ̀nà àwọn tí ó sànú àwọn. Làánzẹ̀lá màláìkàtà màláìkà ni ò bá sọ̀kalẹ̀. Ìbéèrè táwa bí wọ́n ní wípé bólẹ́tì mọ̀ pé màláìkà ń bẹ. Bólẹ́tì mọ̀ pé màláìkà ti kí ni? Ó ń bẹ. Eléyìí àkọ́kọ́. wípé àwọn kan wà tán jẹ́ jẹ́sálẹ̀mọ̀ tí ó ràn màláìkà sópin ìbásámọ̀ràn ẹlẹ́ẹ̀kẹta ni pé ǹjẹ́ màláìkà ọlọ́run ti rán màláìkà ṣáájú wá sórí ilẹ̀ láti wá gáìdì ọmọnìyàn. wàláwó kánà. wàkọ́nù láwùlá òǹzílà àlẹ́ yìí ìtúnṣe ara yẹn àyà kan wà pé tó bá jẹ́ kó má rọrùn yamshina fil ardi mutma'in lil ardi ọba aláàdì ẹ̀wà kò tán bẹ̀rẹ̀ o ó mà rọrùn kí n ṣe fún wa n tó lè ṣe fún wa ni pé ká sọ wípé ó bá rọrùn kí màláìka ò bọ́ sórí ilẹ̀ káwá máa rìn mutma'inna fil ardi kí màláìka ò máa rìn lọ lórí ilẹ̀ peacefully kẹ́yìn náà dà máa rí báyìí. Ajẹ́ pé tí ẹ bá ti rọrùn, yóò rọ̀ wá lọ́rùn láti rán màláíkà orí ilẹ̀ láti wá jíṣẹ́ fún yín. Ajẹ́ wípé àìrán màláíkà yẹn, àánú tó tóbi ni fún wa. Ó dà èèyàn ní kí tàráwì ìfún àlà ń kọ̀m̀plé yìí. Àbí? Ẹ̀yẹn jáde láago mẹ́jọ àbọ̀. Ẹ kò mọ́ sọ bẹ́ẹ̀ lọ́dọọdún. Ẹ jáde láago mẹ́jọ àbọ̀. Ẹ̀rin ọlọ́fàwé ẹ̀kọ́ gbà aago mẹ́jọ àbọ̀ tẹ́ bá ní kọ́sẹ̀ bá kí ásámú ni o torí lẹ́kọ̀ọ́ kan tí ìbá ká ásámú lé bóyá tá lọ rí program tó yẹ ti máa ti jáde wọn pé ah, àbí tí kìí ṣe pé a bá ti parí àwẹ̀ ni àbí báwo ẹ rí táwọn èèyàn ti fọ́nká wọ́n ti parí ásámú tẹ́torí kí ló fà á tí wọn ò lọ bí tẹ́ ń sọ dago mẹ́sàn-án díẹ̀ tẹ́ ń fàágùn díẹ̀ wọ́n ní ó ti ṣe kí ni ó ti gùn èèyàn ló kí o tí màlẹ́kà bá wá ti ń kọ́. ẹlẹ́ẹ̀kejì ayé àtàbà wa kà tó bá jẹ́ pọ́lọ́ ń bá sọ màlẹ́kà kalẹ̀ lálàbá tán àlẹ́ ìmọ̀ọ́yẹ̀ ìbìsù irú tí wọ́n sọ fóònù ìtẹ́nà wọ́n sọ fún pẹ̀lú màlẹ́kà pé àwọn ṣe lè jẹ́wọ́ ó dàbí ìwà náà àwáwáwáwá lájọ bá wà ní jẹun ó jẹun ọwọ́ ní ká máa gbàwẹ̀ ara àwọn ò lè gbàwẹ̀ o àwọn ò lè gbàwẹ̀ rárá rárá ìwé ìdẹ́ntẹ̀ ọmọ débi ṣe rí lára ìwé ebi ó pàwọ̀ ọwọ́ ní ká gbàwẹ̀ àwa ní káwọ́ a máa gbàwẹ̀ rárá ìwọ́n náà máa gbàwẹ̀ ni. máa tẹ̀lé náà bí hàdà eléyìí tó ọ̀tẹ̀ wa ń sọ yìí àgbọ́nú tàn bàbá bàbá wa rí. àwọn bàbá bàbá wa àkọ́kọ́ wọn ò sọ tó ń sọ fún wa irọ́ sì ni wọ́n ń pa wọ́n sọ fún wa àmọ́ tẹ́yìn ó bá ti jogún gógún ìtàkìtà ni ó máa kẹ́ ẹ̀ mọ̀ pé títí nìsín a sì ráwọn ọlọ́run wàhálà ti wà ọlọ́run làwà pẹ̀lú àwọn tí wọ́n la abẹ́ ọ́ Allahumma najjina ma'a najin wala tu'allikna ma'al halikin ọmọbìnrin kan ó dàpọ̀ obìnrin ni mo kàn ń gbóhùn rẹ̀ àwọn bloggers yẹn ni ó wá ń ṣó fídíò àràfá àti kíni àti mùnà ẹ̀sẹ̀ jáde ó tún ṣó múzàlífà ẹ bá wo níbi táwọn alálàájì ti ń sùn níta níbi tí wọ́n ti gbé aṣọ ìráàmù sọ́tí rìn ó wá ń tohùn sábẹ́ rẹ̀ bloggers ní bẹ́ẹ̀sì mọ̀ wọ́n nìyẹn ó wá ní ẹ máa wò wọ́n ẹ̀yẹ máa wò wọ́n ẹ jẹ́ kí mọ̀ọ́mọ́ àti aláwọ̀ yẹn kó máa tàn yín kó máa gbowó lọ́wọ́ yín ó wá ní kẹ́yìn máa sùn ta. in twenty century sábà pé ọpọlọ tí ò bá tí ì sáǹdì ọpọlọ tí ò rínú rò òun náà fẹ́ rò pé ah, ẹgbọ́n náà ó yá pé wá ní kò dá ten million lẹ̀ wá ń gbowó lọ́wọ́ yín ìbéèrè kan tí mo fẹ́ ká fi dá wọn lónìí kí ni ìbéèrè yẹn àwọn lárúbáwá àtàlẹ́ sábà nẹ́bì àwọn náà sọ bẹ́ẹ̀ fà nẹ́bì wípé tí èdè kò fẹ́ jọ̀gá lé wa lórí àbó fẹ́ jólówó jù ni àbí ìbéèrè táwa fẹ́ béèrè ni pé nínú ànẹ́bì àtàwọn àtàwọn sọ̀hábà ta ló lówó jù nù wọn tó bá lẹ́pà ànẹ́bì fẹ́ pé kí ni o fẹ́ fi kówó jọ tó bá pàdé bẹ́ẹ̀ ṣe kí ni ó fẹ́ fi kó owó jọ ìbá ṣe kí ni ìbá ti lówó ti tẹ̀ ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ẹ́ já tó padà gbogbo owó tí Saudi Arabia tán rò pé ń gbà lọ́wọ́ àwọn táwọn kan sọ pé àmọ́ lárúbá lẹ fẹ́ lọ kówó fún ìgbà wo Saudi Arabia dẹni tí ń lówó gan ẹ mẹ́jà gbàgbé o Saudi Arabia ò sínú world richest country o òun kọ́ ni second òun kọ́ ni first wíwábàá tó bá jẹ́ bí mùsùlùmí ṣe pọ̀ jù táà ṣe ń dáwó yẹn jọ sọ́dọ̀ wọn ni àwọn ló yẹ kí wọ́n ṣe kí ni kí wọ́n lójú lágbàáyé. tó túmọ̀ sí wípé ká nábì ò tó kúrò láyé ẹ dákun sẹ́fìsì ànábì kí ni sẹ́fìsì rẹ̀ gan kí ni sẹ́fìsì ànábì sallallahu alaihi wasallam kí ni sẹ́fìsì ẹ̀ four million àbí four dirham ni wọ́n ní four dirham ni sẹ́fìsì rẹ̀ wọ́n tún ṣe kí ni o. ó tún ní kí wọ́n fi ṣe sàrà ńjọ yẹn umaru wọlé ilé òjíṣẹ́ aláìkí àtọ̀nà ọlọ́pọ̀ máa bá súnmọ́ wa jáde alal asir wà fi jásádì asir asira lára ànábì ó bá orí pa ìlà ẹni parapara lára ẹ̀ ó tí ẹni lára ìtumọ̀ ẹni ò lè yàn lára tí aṣọ sí kan sórí ẹ̀ ajẹ́pẹ́ kò sí tìmùtìmù lórí ó ní rẹ tọ́lọ̀ ọba aláàṣẹ látájú ayé àtájú ẹ̀sìn tó rán ní kẹfà ayé òun wọ́n ń sùn lórí ẹ̀mí ẹni wọ́n ń pàlàṣẹ ẹ̀la ó ń ṣe ọlọ́run jábẹ́ wà kankan kó sórí kinní yìí ẹni ẹ̀gbádùn ayé yìí ẹ̀gbọ́n tó sọ ni ó ní mẹ́lì dùnìyà mẹ́lì ìwàlì dùnìyà kí ni tèmi àtàyé tẹ̀ ń dára yín láàmú sí ẹ̀ ìlà àkàrọ̀ ju lè nù ó ló dàbí arákùnrin kan ìsàzánlá táàtà ló bá sunmi lábẹ́bó lábẹ́ gi nígbà tó rùn rọ̀ tán kí ni ó ṣe yóò máa lọ àwa sinmi díẹ̀ ni we are on transit you don't need to bother yourself and overload yourself more than what you need why are you overloading yourself more than what you need ó yẹ ká máa lọ ní wardrobe wa pé ẹ dákun aṣọ yìí ó dà kó ti tó last week eléyìí ó dé last two weeks ẹ kó jáde wo ẹ̀wọ̀n ìwọ ọlọ́run ti kò sí láti eléyìí dé eléyìí bàtà yìí ó dàbí pé mi ò fẹ́ wọ̀ ọmọ rẹpẹtẹ ẹ fún yàn ẹ kó báwọn tí wọ́n ní ìdẹ àwọn inmate wà ní prison yard tán ní ìdẹ aṣọ náà àwọn àkàwọ̀ tí màá sọ táwọn ọmọ wọn fi sọ ọdún ìwọ òkàsọ tiẹ̀ jáde wá kó nu ilé mélòó la sọ ànábì kan tán bá wọ́n fẹ́ẹ̀ má bàjú kọ́ọ̀pù kan àti kí ni o àtàbọ̀ kan fẹ́ẹ̀ nu kọ́ọ̀pù kan àti kí ni o àtàbọ̀ kan so so lẹ́wàá sọ wípé máa dá ilá bàṣàrà o lè jẹ́ jẹ́ wọ̀nà ó kàn fẹ́ lọ́lá léwa ó fẹ́ ká máa dáwó jọ sọ́dọ̀ rẹ̀ ẹni tí wọ́n gbé sàárà àwádọ́ rẹ̀ kí ó tún máa fi ṣe sàárà eléyìí tó wá le jù púpọ̀ jùlọ tó lágbára púpọ̀ jùlọ níjọ́ tí wọ́n gbé dábìnù wá òjíṣẹ́ aláìkẹ́ àtọ̀nà ọlọ́pọ̀ máa bá lọ́kánú hasan àbí hussein ló bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ gan ẹ bí àwọn ọmọ ọlọ́mọ kéwú tó bá fẹ́ gan wọ́n gbà lọ́wọ́ látàkùlù mi sọ̀dàkọ̀ náà nù alìlbẹ́ta haramu àlẹ́yìnà àwọn táwọn awọn lé ànábì àwọn ìjẹnu sàrà. <laughs> ṣé àbóyá káwọn òkè ọmọdé ni ẹ kí ni ẹkún méjì inú ẹ wọn ò gbà kó jẹ ànábì ni má délé ẹ má dáwọn èèyàn ó dọpọlọ irú ẹsìn òtípá fi ń kówó jọ àfa àti máa ń kówó jọ òun ti ń ṣe àwa délé rẹ àbámọ́tò àìmọye kí ló fi mọ́tò sí. wàláhì iṣẹ́ yìí ó ń ṣe iṣẹ́ wọn kó jọ wọ́n kó fún ẹ̀ àmọ́ náà pé fáwọn èèyàn kó lọ́ọ̀ta kó ẹ kíní kan níbi kílò kílò ń gbé àwọn tá a fẹ́ jọ mélòó ni wọ́n kó àwọn tá a fẹ́ jọ àwọn tá a láwàá. àwọn àwọn ọmọ kí ó làwọn àwọn àfáà lè ní sọ̀rọ̀ wọn mi ọmọ kí ó làwọn. àwọn tájà àfáà tí wọ́n ní àlùhùlà mẹ́ù wàrà sátìl àmbíyà wọ́n jogún àwọn ànábì ọlọ́run kí ni wọ́n jogún náà wọ́n jogún mọ́tò. tò ìyẹn ò jẹ́ kó yé wa dáadáa a fi mọ ibi tá ń lọ. sheikh wa tajudeen anur rahimahullah nwa wa sa kò ẹ lọ ah, ọlọ́run sáà mọ̀ máwọn yóò kàn mú wọn wá báyìí wọ́n wàá júwe àwọn sàbẹ fún wa wọ́n wàá júwe ayé fún wa wọ́n á wo bàbá yẹn títí pé bàbá yẹn ò nílé tó ikú olórí ilẹ̀ pé ilé tó ṣe kí ni tó kọ́ ni àti àbọ̀ tó kiri sukùn sóun ló ní ni <laughs> sóun ló ní ni lọ́dún kẹwàá tí wọ́n ṣe ten anniversary tí bàbá yẹn sí wọṣẹ́ ìyẹn ni pé end of the year party tẹ́mọ̀ ṣe sukùn mo wá lọ bẹ̀ lọ́dún yẹn ọdún yẹn la tó bẹ̀rẹ̀ sí fi kó kíláàsì yẹn àkùrẹ́ mẹ́fà bíbí lè níjọ́ yẹn kan fún wa ní búlọ́ọ̀gù tó lè kọ́ kíláàsì kan. oye níbi táàfà lè dé torí pàtẹ́ mi ò fi dé mi ò bá wọn ọlọ́mọsàbà ń kẹ́ wọn mo fi wọn lẹ̀ lórí dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdé bá wọn belé káàtì ẹ̀ ní ó race agbájí lọ́wọ́ ara wa pé ó yá continue this race may Allah forgive you. ó ti yé kéèyàn máa lò dé ó wá wọ jàlábíà tí ò lápò <laughs> jàlábíà tí ò ṣe kíni tí ò lápò tàbí àpò tó ṣe kíni tó ti yá ìtumọ̀ ẹ̀ pé o lè níbì kan tó nàwọ́ sí fún. ẹlẹ́ẹ̀kejì kílẹ̀mù wọn yìí kì ṣe kílẹ̀mù tá lè jòkó sí tàbá sọ pé má tẹ̀mí iná bí àhádá bí àbá ìnàlá àwàlì ń tàn bàbá wa tà náà ṣe ó làwọn ṣe kíni ó làwọn ṣe ẹ má jáwa náà lóògùn mọ́ tó náà bàbá tiwa náà ló píìsì wọn àló paracetamol àbí àgbómo làwọn ṣe kíni làwọn lò àwọn tó mọ̀ dà tó gbogbo bàbá làwọn gbé sọ́pọlọ pé ń tàn bàbá wa ò bá ti ṣe rárá o Allah subhanahu wa ta'ala ó dá wa látẹ́rìkà bó nà tọ́ba kọ́ni àǹtọ́ba kìí àmọ̀ ga ìmọ̀ òye ó mọ̀ wá ara ètò ìdẹ̀rọ̀ ọba lórí wa ni pé láwọn àsìkò kọ̀ọ̀kan torí pé bàbá bàbá wa wà wọn ò pọ̀ tó báyìí wọn ò pọ̀ tó báyìí wọn ò nídìí stọ̀ tán fẹ́ kó oúnjẹ sí torí pé wọn ò pọ̀ ohun tí wọ́n nídìí ni pé kankankan àká tí wọ́n ṣe kí ni tí wọ́n ká àgbàdo sí tàbí àgbàdo tí wọ́n bá kó òun náà wọ́n kó sórí àjà kí bá màdánà bá dé òun ni wọ́n sọ̀kalẹ̀ iṣu wọn bá ń bẹ̀ torí pé wọn ò pọ̀ tó nǹkan àwọn tó ń ṣiṣẹ́ ń gbà yẹn wọ́n pọ̀ dà àwọn tó ń jẹ lọ àwa tá ń jẹ ní ìsìn a pọ̀ dà àwọn tó ń ṣiṣẹ́ lọ ó yá ẹ mọ̀ pé modality need to be what need to be changed tó bọ́rọ̀ ayé ṣe gbọ́dọ̀ rí nìyẹn tó o bá lọ fẹ́ dúró lórí gbọ́n bàbá rẹ ṣiṣẹ́ bàbá mi kọjú yàrá kan lọ ìwọ ló bímọ mẹ́rin ìfẹ́bà kò ṣiṣẹ́ bàbá rẹ ò lọ sùkúl lọ fẹ́ wọ́n fẹ́ lọ sùkúl wọ́n gbowó sùkúl lọ́wọ́ ẹ̀ tó túmọ̀ sí pé ìyẹn gbọ́dọ̀ A dúró lórí pé ibi tá a gbọ́n wa ibi tá a bàbá wa wá ṣe dé a wà á ṣe kí ni a mọ̀ lé. fi àbá ìlànà àwọ̀lì. Kílẹ̀mù yẹn náà kò wọlé, kò ṣe kí ni kò wọlé. Ara kò wọlé yẹn náà ni pé má náà kọ ẹ̀ mọ́ tẹ́ ẹ bá kàwé tán ẹ mọ̀ pé bàbá bàbá yín àwọn ànábì ọlọ́run ṣe ni kò wà sáájú wọn. Na'am fatara. In huwa illa rajulun bihi jinn. Another claim táwọn ọlọ́lá tí wọ́n máa ń sọ pẹ̀lú àwọn tọ́lọ̀ ọba kádàrá tí ò fún wọn lówó dáadáa, ó ní kí wọ́n rò pé ọpọlọ tí ò bá ti sówó lọ́wọ́ èèyàn wọ́n lè yàn kì í gbá. Ó náà sọ yìí. In hadha illa rajulun arákùnrin núhù tẹ́ ń rí ẹ wo dáadáa o. ìhùwà ìlà rọ̀tìlú bí jìnnà ó dàbí pé jìnnà àwọn olùmọ́ni wáì tí wọ́n lo tọ́ba láàlò jìnnà ibẹ̀ ni wọ́n ti lo mẹ̀jìnún mẹ̀jìnún ẹni tí nǹkan fọwọ́ ba ọpọlọ rẹ̀ wọ́n ní lìdálíkà gbogbo ẹni tí ọpọlọ wọn yẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn máa ní í ṣe pẹ̀lú àlùjànnú ló ń fọwọ́ bọpọlọ yẹn. iná ada ìlà rọ́jò ló ń bí i dènà ọpọlọ yẹn ò ṣe dáadáa nǹkan kan ti bọpọlọ yẹn mọ́lẹ̀. o pàṣù bí i àtàhì ẹ jẹ́ ká rẹ̀ mọ́nítọ̀ rẹ̀ dáadáa ẹ sọ so bóyá torí pé owó tí o ti sí lọ́wọ́ ẹ̀ ni tó náà bá padà lówó ó súnmọ́ kí mẹ́ntálítì rẹ̀ ó ṣe kí ni ó change báwo yẹn ṣe máa ń rò nìyẹn ẹni wọ́n máa sọ fáwọn èèyàn pé ah, owó sáúdí ni wọ́n ń gbà ń owó sáúdí ń bá tán mìíràn owó sáúdí ó tó dé àwọn kan ti ń pèpè sójú ọ̀nà súnà yìí àwọn èèyàn ti ń pèpè sójú ọ̀nà súnà yìí torí pé kí ìgbà kan ní sáúdí lówó dáwà tún Sheikh Muhammad Abdul Wahab òkò ló bẹ̀rẹ̀ dáwà súnà dáwà súnà ti bẹ̀rẹ̀ kí bàbá yẹn لأن العلماء حلفوا halafu من mi náà kútù àwọn àfáà súnà ti ṣe tíra tó pọ̀ kí ṣe mọ́ mọ́lá àbò tó dégé tó dóde kí wá ṣe ìjáàzì àbí nájídà nìkan náà ti bẹ̀rẹ̀ dáwà yẹn dáwà yẹn ti cut across àwọn tí wọ́n nà ṣára dáwà yẹn àwọn sọ̀hábà àwọn tábì tàbíìn ìmáàmù Málìkì ìmáàmù dárò kí ni ó dárò lè yí jìrà ìmáàmù Ahmad ọmọ àbàlì ìmáàmù kí ni wọ́n pè ìmáàmù <laughs> Imam Ahmed Iraki làwọn gbé Imam kí la pé Al-Sunnah wal Jama'ah. tó rárá mọ́mọ́ ṣẹ́ Abdulwahabu eh, àwọn wàbíyà ẹ wo kílẹ̀mù tí o kí náà pé wàbíyà bàbá yòó mọ́tọ́ pé wàbíyà tó lọ torí kókó rẹ̀ ń jẹ́ Abdulwahab Muhammad bin Abdulwahab kókó bàbẹ́ náà wá sọ ní kíni wàbíyizim ó jẹ́ táwọn ilé ìbò lọ́dọ̀ yín náà táwọn abẹ́ kọ́ alẹ́ kọ̀ọ̀kan wọ́n ní we want to study the creed and then the theology of Wabisin. Tẹ́sán béèrè náà nù àbáyín kọ́, àbáwò nígbàgbọ́ lórí tẹ́sán. Torí kò sí ń pè Wabisin, kò sínú of school of thought. Talk less of school of jurisprudence, kò sínú ẹ̀. Why are we claiming what is not exist? Abdi Allah kojú ọmọ sáà yọ̀ọ́ síwá. Ẹ jẹ́ ká sọ́ra àwọn òwò là á tẹ̀lé. Ẹ má dé wo fi ọlá káwọn ṣe kí ni o? Káwọn ti ṣèwà lọ́nà. Àwa ni ká dúró ìlà ṣèrọ́tìn يا ربنا يا إلهي ارحم محمدا